better relax. If you mess up, sí ni gbogbo nǹkan tó máa ń wẹ̀ pátápátá ni mo ní wà nù freezer kíní kan ni mi preserve torí pé kò ṣe preserve ìyan so gbogbo nǹkan tó bá fẹ́ jẹ sọ fún mi kí n lọ ṣe fún kí n máa fi wéè. máa mi ẹ wo ṣé ilé ní tí mo wà mi ò ní lè dúró jẹ anything ẹ jù ẹ má bínú sí mi. Desire bí mo ṣe wà bó ṣe ṣe sọ mo ti ń bínú ah, kí ló dé tó jẹ́ pé látìgbà tá a ti sìn ẹ́ fún ọkọ báyìí ó wá bí kò jókòó kó bá lu wákàtí kan sí méjì rí débi débi pé ah, ah. ló fẹ́ wá fún weekend. dadi ẹ rà sá i'm good sá. ó ṣe jẹ́ gbogbo ìgbà tí ọba wa kí wa ló máa ma kánjú ló máa ma kánjú ẹ ò wá sí. ó jẹ níhà ṣé bàbá ẹ pààrọ̀ yìí. àbí bá ń bì. àánú ah, dadi. ó wá sílé wa yìí kó lo one hour pẹ̀lú wa or two hours or three hours or four hours kí ló dé kí la ṣe fún ẹ kí lẹ ṣe wa. nù dadi ẹ wò kó tẹ wá rí bẹ́ẹ̀ o ẹ mọ́ mi ló yẹ kó bá mi ṣàlàyé fún yín ó yẹ káwọn understand ẹ eh, ẹ wò ṣé kí n má tàn yín ṣe rí lẹ́ni tí mo wá egungun ọkọ mi rán mi lọ síbì kan ni dẹ̀nu dẹ̀ tún rán mi sí yín pé kí n fún yín ní nǹkan ìdí nìyí tí mo ọ́ ní kọ́kọ́ yà lọ́dọ̀ yín kí tó máa lọ bí tọkọ mi rán mi. mi ilé understand dára dé sí re látìgbà tá a ti sìn ẹ̀ fọkọ̀ báyìí ádì ló fi ń jókòó nílé wa wíwá ètò ìdẹ̀wá náà ọkọ ẹ̀ náà ló máa rán ẹ̀ sí wa kì í ṣe wípé òtítì wà báyìí wá jókòó bá a ṣeré kò yẹ kó rí bẹ́ẹ̀. Ah, eh? ẹ̀yin náà ò ní bínú sí mi ah ok ẹ jẹ́ ká ṣe báyìí mo promise ẹ̀yin méjèèjì pé tó bá ti di weekend this weekend ni o mo máa wá mo dẹ̀ máa bá yín ṣeré dáadáa ṣe rí oúnjẹ tí mọ́mi láwọn ń sè sílẹ̀ pé mi ò jẹ yẹn ọjọ́ yẹn báyìí máa jẹ́ débi wípé fúnra ilẹ̀ máa ní ó yá dèdèdè wọn wà lọ́lé ọkọ ẹ̀ ọlọ́run. ṣé òun fi wá sí ìsìkọ́mì ni. tábà jẹ́ kí désiré gbé yín gẹ̀ṣáyán ẹ̀wù ń bẹ́ẹ̀ náà ni ó wà rú ẹ̀ lánàá. kò tẹ́ ẹ lè gbé mi gẹ̀ṣin kankan. mo serious o. àbí wọ́n kọ́ ìyàwó máa ń jókòó nílé ọkọ ẹ̀ ni ìdí ni ìyàbí ṣe fẹ́ kí wọ́n máa dálé mo sí lọ́dọ̀ yín bí lọ́dún yìí. tuntun ẹ̀dá mi wo inú mi máa dùn tó ayé pé bó ṣe sọ náà ló ṣe máa rí. ìjọ tó sọ pé ó fẹ́ wá yẹn ìtorí ti tiẹ̀ mi ò ní jáde nílé. mi ò ní jáde nílé ká máa wò bóyá o máa wà pẹ̀lú wa títí dilẹ̀ ṣú ọ̀ o máa lọ. ẹ má wọ ìdádì màá wá i ah, come. ẹ trust mi dáàdì. ẹ wò mọ́mí ẹ jẹ́ kí n tètè máa lọ dáàdì bọ̀ kí n tó lọ ọkọ mi rán mi sẹ́yìn. ó tún ní kó fún mi lórí. bẹ́ẹ̀ ó ní pé kẹ́ bá òun máa ní jẹ. má. this is getting too much ilé yìí ń pọ̀ jù ó kéré jù láàrin ọ̀sẹ̀ ó kéré jù àlọ́ ẹ̀ ẹ̀ẹ̀mejì abẹ́ẹ̀mẹ́ta ọ̀tá ni kò wá fún wa lọ́wọ́ àwọn kí ló dé. màámi ẹ má sọ̀rọ̀ báyìí náà oúnjẹ ọmọ ni ẹ wo bí ẹ dẹ̀ máa jẹ́ pẹ́pẹ́pẹ́ òun náà ń tọ́ láti tọ́jú àwọn bíi ìyàwó ẹ̀ nínú àwọn ṣe é rò kò easy ni àbí ẹ rí ọmọ tẹ fún ni. <laughs> kò easy. ọdún wa ṣe wọn. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmín o jésù. obìnrin àjèjì ò ní gba àyè ọkọ mi wo ọmọ máa rọgbà yí tábìlì ẹ̀ka báyìí wọ́n á máa gbáyìn lọ́ọ̀dẹ èmi náà á máa yí báyìí láàrin wọn agbára ọlọ́pàá ní jẹ́ gbé bẹ́ẹ̀ ló ṣe máa kó kí ọkọ ẹ̀ fún mi. láfikún àdúrà ẹ̀ àkọ́bí ẹ méjì ni. ah dáàdi nǹkan tí mo fẹ́ náà nìyẹn. tó bá tún máa bí. mẹ́ta ni o ẹlẹ́ẹ̀kẹta mẹ́rin ni o mo dẹ̀ mọ̀ pé dájúdájú o máa bí ìbẹ̀wà ah, bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ. wàá bí mẹ́wàá wàá bí mẹ́sàn-án. ó ah, big mommy ẹ bá sọ ma ẹ ti dọ́wẹ́ ta mọ́ ó oh, jẹrẹ ẹkùjọ mẹ́ta ẹlẹ. nígbà mò ń kí yín mà. ẹkùjọ mẹ́ta ṣé dáadáa ni ah. ọ̀rọ̀ ya bóò ni bàbá ah. Ah, ó ságbé mi. E kí wọ́n ọmọ tiẹ̀ lè béèrè èèyàn ó dájú o. sista mi ẹ nílò ní fẹ́ sọ fún yín pé ẹ̀jẹ̀ yé pè mí ní òòṣà gbé mi ah, ah. ẹ pè mí ní jésù gbé mi tẹ́ ẹ bá dẹ̀ lè pè mí gbẹ ẹ pè mí lórúkọ mi matthew. matthew oríkèlò ẹsẹ̀ kèlò. ẹyin lè mọ nǹkan tí mo fẹ́ ni mo sọ fún yín. ní ìwọ bí di òòṣà wo kò tí ẹ̀ kàn mí wọ́n kọ́ tó bá wọ ọmọ ní jẹ́ lẹ́yìn òdì èèyàn ọ̀kàn mi nítorí wọ́n bá ti wọ̀ ọ́ ní kọ́ jẹ́ àmọ́ lọ́dọ̀ tèmi o lọ́dọ̀ tèmi òòṣà kẹ́mi òòṣà gbẹ̀mí tèmi ọmọ sí ọ̀run toró kan tán sọ láti bàtà ti bí ọ ni. I'm born again mo ti di àtúnbí nínú olúwa jésù gbé mi àǹtí mi jésù gbé mi ní kẹ́ ẹ máa pè mí. kí ni reason tó jẹ́ wípé tí n bá ké big mummy báyìí wọn ò ní dá mi lóhùn ṣé mo ṣẹ̀wọ̀n ni àbí báwo. ọkọ mi wọn dẹ lóhùn wọn ò dẹ lóhùn ìwọ ṣáà máa kí wọn ẹ màmá mi ẹ wò mi ò sọ pé mi ò kí wọn bọ́tí wọ́n tó máa ń ṣe fún mi yẹn ó wà insulting tí wọ́n kí mo wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi ńkọ́ ó kàn máa dédé embarrass mi báyọ̀ máa insult mi kú dáa. sórí ẹ̀gbọ́n bàbá ẹni àbí ẹ̀gbọ́n ìyá ẹni òbí ẹni náà ni wọ́n sọ wípé wọ́n insult ẹ ṣó ti yẹ ìdílé onígbàgbọ́ láti bí ẹ dẹ̀jẹ́ kó máa reflect nínú ẹ ṣọ́ọ̀ mi ti yẹ ẹ́ sìn nkóhun tí ìbáwò kó máa bí wọn nínú sí ẹ lágbára ọlọ jésù àbámi mú kúrò lọ́kàn wọn má ríro àmín àmín màmí ẹ tètè tí màá lọ fi ṣe ọgbọ́n ọgbọ́n ọlọ́run sí. iṣẹ́ mi fọ́ ọkọ ẹ̀wọ̀n àgbà àdàgbàgbé tí mo máa ń sọ fún ẹ̀wọ̀n àìgbọ́ ọkọ ẹni lẹ́nu o bí o lè gba ẹgbẹ́ màá fi ṣe ọkọ olúwa wà pẹ̀lú ẹ o. kágbẹ̀yìn tì sẹ́gbẹ̀ẹ́ kan ọ̀rọ̀ pàtàkì lèmi wá rí ọ fún torí àyà mi ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ dámẹ́ta ẹ jẹ́ kí wá lọ ro àmàlà yín kó pẹ́lẹ́ bí èkú ibẹ̀ ṣe máa ń gbàdúrà. wọ́n má dààmú jàre mọ̀ bọ̀. n ti ń ṣe mí ìsọ̀rọ̀ àmàlà oúnjẹ tí ẹ̀kọ́ ní ṣe mí bí mo ṣe wà. jókòó rẹ ni mo bá wá tí nǹkan kan mọ̀ bá ń ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ a ti pa nídìí òòṣà a sì ti mú ọjọ́ tá a fẹ́ sọdún ti yàn ó ti fún mẹ́wàá. ọjọ́ mẹ́wàá péré báyìí a sì sọdún tọ̀tẹ̀ yóò dùn gbọ́ngbọ́n kan sí ni o tí ó dùn tí ó lárinrin gan gbogbo àwọn ọmọ òòsà tí ń bẹ́ ń dalẹ̀ ni ó wà ní òkùnkùn ní wálé ń tiẹ̀ a ti dà sí ọ̀la àmọ́ sáàmù owó wa owó ni kókó bó ṣe fún wa lówó tá a fi gbogbo nǹkan tá a ló ń di òòsà ó ní mo wá rí ọ fún. ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ah, ah. mo dẹ̀ ń sọ mò ń sọ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ní pé ẹ̀ gbọ́ àjésù mi tí mò ń sìn ẹ mo mọ̀ pé ó ń ṣe dáadáa fún mi ó dẹ̀ ṣe bẹ̀bẹ̀ gbèsè ayé mi. ọmọ òun bí èlù bí èlù nímọ̀ ń ta sọ òun sóòótọ́ ni tó ń sọ jésù jésù níwọ̀n tá a bí ìdí òòṣà. títí ń yé mi o ó dàbí ti tèmi ni ò yé yín mo ti di àtúnbí nínú olúwa i'm now born again ọlọ́run mi ló ń ṣe ah. jésù mi ló ń ṣe àǹtí mi and um, ẹ gbọ́ dáadáa bóyá ẹ máa padà lọ́dọ̀ àwọn òòṣà yín o àtọwọn ìyá yín tẹ̀ ń sìn yẹn èmi ò lówó tí fẹ́ fi síbi òòṣà o. oh yes. ẹ ti tẹ̀lé sọgbọ́n tọkùnrin mi. Ah, ìyá ọkọ mi ẹ jẹ́ mọ̀ pé èyí wò mí kò mọ̀ ẹ́ lọ́nà ní ayé o bẹ́ẹ̀ dẹ̀ ṣe mọ̀ mí náà mi ò yí padà kóńkó jábí lèmi náà ní mọ̀ṣúà ọ̀rọ̀ yín àtàbúrò yẹn mọ̀ pé láti lẹ̀ ní èkì ń já sí i ẹ̀kọ́ríjì ni. ó ti dà nítorí náà nù ta lẹ́sìn ìbágbé bí ò bá ṣe légbò ṣé bí wàá ló mú lọ ṣọ́ọ̀ṣì tó sọ́dẹ̀gbẹ́ alátẹ̀wọ́ ó sì ti lóun ò rí tó tààrò mọ́ ní ìsìn jésù ti tó fóun. sísá mi ṣe fẹ́ gbọ́ ẹ ní deliverance. ó ti dà ó ṣe nǹkan kan kò burú sórí wọ kò ṣàgbé mi àti wẹ́stẹ́rì àti gbogbo àwọn ọmọ yín pátápátá ṣé ara ẹni tí gbìyìn ìfigbó òòṣà ẹ padà wàá fi lọ lẹ́ndì òòṣà ni èmi mọ́ sọ bẹ́ẹ̀ fún yín òòṣà tẹ́ ẹlẹ́rìí ti ẹ̀rọ tẹ́ ní ọ̀jẹ̀ kankan sí yín ẹ rí wò. ó bá my dead body àti mi. ó bá my dead body. wọ́n ń tọ̀ ọ́. ẹlẹ́dàá mi kọ́. níwọ̀n ọmọ ìdí òòṣà. a ó bá my dead body. kò lè happen kò ní ṣẹlẹ̀ ọlọ́run mi ó máa dáàbò bò mí kí ló dé? ṣé wọ́n so ẹran mẹ́ran tí kọ̀ọ̀kan pa ni kí ni problem ọ̀hún sísá mi náà ah, ah. ṣé pé kọ́nà ṣe yìí ni ah, kí ló dé kí ni kí ṣe yóò ọ̀dẹ̀ yàgò fún mi èmi fẹ́ sin jésù àwọn fẹ́ sin òòṣà ní òní kọ́ má sin òòṣà wọn kọ́ tèmi lẹ̀ pẹ̀lú jésù Ah, nǹkan mi wà bẹ́ẹ̀ ni. èmi kò mọ̀ gbogbo ilẹ̀ ń di òrìṣà kọ̀ọ̀kan torí pé ọlọ́run tó ju gbogbo òrìṣà lọ òun là ń tẹ̀ bẹ́ẹ̀ni wọ́n lé olè dàgbé parí. ọmọ kan mo wá fi bẹ́ẹ̀ lójú pé next time tí wọ́n bá wà máa tú adálẹ̀ fún un. kí ló dé kí ló kí ló ń ṣàtìmí tó ń rán wọn sí mi ni. mami ojú yín yóò fanimọ́ra kí ló dé. àwọn òbí rẹ ni àwọn ni wọ́n múnú bí mi ẹ wò màámi ẹni ò ti mọ̀ pọ̀ wọn mọ́mí àti dáàdi wọn ò faramọ́ṣẹ̀ ṣe èmi tí mo wá súnmọ́ yín tí mo faramọ́ṣẹ̀ ṣe ìṣẹ̀ṣe ń jẹ́ fún mi ah, gbogbo nǹkan tẹ̀ ń fún mi kí n lò báyìí gbogbo ẹ̀ ni mò ń rí pàṣẹ gbogbo ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣe ní kí n lò. ó di dandan kó dáhùn ah, ah, àṣà ni ò jẹ́ ogun tí ò bá jẹ́ ewé rẹ̀ ni ò pé èèyàn ní bọ́gì bọ̀pẹ̀ kí gbarún mọ̀lẹ́ ọmọ gbé ni àwọn òbí rẹ̀ tí wọ́n bí ọwọ́n mọ̀ yìí ṣẹṣẹ́ bí ìgbà téèyàn bá sì gbé ọjọ́ ọ̀la rẹ̀ tó gbé lódindi báyìí tó gbé ta tó gbé jù gbó ìní gbogbo tí wọ́n fi ń ṣe yóò tó yí hàn wọn nǹkan kan. àmọ́ màá mi o èmi ń bọ̀ lọ́sẹ̀ tó ń bọ̀ o o tún ní nǹkan mi tí mo bọ̀ wá fún yìí. ìmọ̀ retí rẹ̀ sórí gbogbo ìgbà tó bá ti kalẹ̀kùn mi báyìí sísí ni fún ọ ọjà ń pọnmọ ọlọmọ tó ń torí ọmọ tiẹ̀ ń ṣe fáwọn ọmọ ọlọmọ ń tà ti ń dáhùn ìwọ tó wá jẹ́jẹ́ tèmi yìí tún ṣe fún ọ bó ṣe lérò lọ ìmọ̀ retí rẹ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ àbí ọ̀káàrí ọkọ mi jẹ́ ń tètè mọ́ ọ lọ torí àròjọ́ musolókun. Túndé ah. èyí èyí mọ̀ tó pọ̀ ah, ọ̀dà ọkọ mi ọ̀káàrí o ṣe yọ̀dà fún ọ wo omi ìwọ̀n lára ẹja owó ò ní wọ̀n ewé ìwọ̀n lára agi owó ò ní wọ̀n torí pé ẹnìkan egorí ilá kí tó kálá wọ́n egorí ìkàn kí wọ́n tó kákan ẹnìkan egorí ata kó tó ráta re ìwà ata òsàn gbogbo ayé lọ bàtà gbogbo ibi tó bá dé ọmọ jẹyàn ni wọ́n mọ̀ fi ọsí rere ni ọ̀kárọ̀ ọkọ̀ mi. ní ìtọ́ ti múnú bí màánu báyìí òṣà gbọ́dọ̀ ti máa bínú sí wọn lé báyìí báyìí báyìí báyìí ah èmi ò lè lọ léyìn o kéèyàn má lọ forí gbèrèkúgbè mi ò lè jẹ́ kó ṣàbínú sí mi pẹ̀lú wọn. báwo ni ló wá wá. yóò ṣẹlẹ̀ gbọ̀ngàn tọ́wọ́ ẹ bá àrùn máa pèpà díẹ̀ lọ́nilẹ̀. mo rò pé òun òwe gbé àtàyàn ò ṣáìsì mi. kò ṣáìsì àwọn owó ah okay o tiẹ̀ wá mi ò ṣe kankan wọn nígbà ìṣòro là á mọ̀ rẹ̀ kó dábò ṣe sá fún mi yìí bọ̀dé. ìwọ gan ti sá fún mi kó tó di pé ìṣòro dé torí mi ò kẹ́ parọ́ mi ò dẹ̀ kí n ṣàbòsí mo gbọ́ pé o ní problem díẹ̀ mo dẹ̀ gbìyànjú láti wá ẹ náà mo béèrè ẹ but mi ò mọ̀ràn tí mo lè fi débi tó wà ẹ but tèmi bá ro ìwà tí wọ́n wù sí mi tí n bá wo bó ṣe kú lọ́dọ̀ mi kò yẹ kí n dúró kí n má bẹ̀ sọ̀rọ̀ bí mo ṣe ń sọ yìí ṣé wà tí wò ó wù dáa nígbà tó ń kó lọ́dọ̀ mi. kí ló ṣẹlẹ̀ mo lọ lọ. o sọ fún mi pé ò travel now àmì ìwà kí ló ṣẹlẹ̀ mo wọnúlé náà mi ò mọ tí mo ti fẹ́ mo dàbí mo fẹ́ mú t-shirt kan mo rí i pé mi ò rí travelling bag ńlá ẹ̀ mi ò rí mọ́ kí ló ṣẹlẹ̀ bó ló gbé lọ mo tún gbé lè sìn bó ló ń lọ. bọ́dé mi ò travel mo fẹ́ pọ̀ sókè rajà ni torí ẹ̀ ni mo ṣe ń gbé ẹrù mi lẹ́yọ kọ̀ọ̀kan wọ́n ní téèyàn bá ń ṣoríire nílé ayé yìí kó wo àwọn ẹlẹ́dàá tó sọ̀rọ̀ àwọn díẹ̀ tó fi ń ṣoríire yẹn téèyàn bá tún wá ń ṣorí ibú nídàkejì náà kó wo àwọn ẹlẹ́dàá tó sọ̀rọ̀ àwọn díẹ̀ tó fi ń ṣorí ibú ìgbà tí mo máa mọ̀ ẹ́ báyìí kọ́ ni mo rí i ìgbà tí mo wá bẹ̀rẹ̀ sí ní bá ẹgbẹ́ mo rí i pé mi ìwà òkè mọ́ ṣe ni mo tún ń padà sẹ́yìn mo wá fẹ́ lọ bá àwọn ẹlẹ́dàá dáadáa tí wọ́n máa boost ògo mi tí n bá understand ẹ àìtètè soríire ẹ tèmi dẹ̀ nígbàgbọ́ pé ọlọ́run ló lè ṣe ló lè ṣe fáwa méjèèjì torí èmi gan fúnra mi ò tí ì wà ókè náà o èmi tí mò ń fẹ́ lẹ́dàá tèmi tẹ̀ ẹ́ mọ́lẹ̀ yìí o so ẹlẹ́dàá mi àfẹ́tẹ̀ ẹlẹ́dàá ẹ̀. bó ṣe rí gangan nìyẹn. ẹlẹ́dàá tèmi àfẹ́tẹ̀ ẹlẹ́dàá ẹ̀. ó dàbọ̀. èmi ni mi ò jẹ́ kí káyọ̀dé káyọ̀dé so o mọ nǹkan tó sọ ṣá ẹlẹ́dàá tèmi àfẹ́ tẹ̀lẹ́dàá tiẹ̀. Um, it's okay bọ̀dé jẹ́ ká gbàgbé gbogbo yẹn. mo wá ẹ lóòótọ́ mo sọ́rí pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ pẹ̀lú rúbí ilé ńlá tán sọ pé ó tó lọ yẹn ó dùn mí gan lóòótọ́ mi ò mọ tó ṣe mi ò mọ irú iṣẹ́ tó ṣe mi ò mọ̀nà tó gbà tó fi débẹ̀ bọ̀ má bínú. ti yẹn but ìwà tó wù sí mi o mi lè gbàgbé o má bínú ṣọlá ok tó tún bá wọn sọ̀rọ̀ sí kí ni kan sọ. ok oh wọ́n ti sẹ́ndí mail mi padà bí kí náà sọ sọ fún wọn wípé fourteen million fourteen million naira a lè gbà jù bẹ́ẹ̀ lọ. bọ̀dé gbogbo nǹkan ti dàrú mọ́ mi lójú pátápátá torí ọlọ́run gbogbo ipa tó bá lè sà gbogbo ọ̀nà tó bá lè gbégbá láti fi ràn mí lọ́wọ́ please do it please. nǹkan dàrú fún wọn nǹkan ò dàrú fáwa Eh, eh, eh, àwa ń gbìyànjú láti jẹ́ kó balance Dada. sí. bẹ́ẹ̀ni looking at you yẹn sì mọ̀ pé kò dàrú fún ẹ ó sì. bòde hmm? jọ jẹ́ kí n ní nọ́mbà ẹ̀. mi bọ́. jẹ́ kí n ní nọ́mbà ẹ̀ kí ló wá ṣe ń bí. mo wá wo ọ̀rẹ́ mi kan tó ń ṣiṣẹ́ bíi báyìí ni bóyá mo tiẹ̀ lè rí chíǹjì díẹ̀ gbà lọ́wọ́ ẹ̀. níbí ah, ilé ọ̀dọ́ wa rè ọ̀dọ́ ń kú wa rè ah, ah, hòtẹ́ẹ̀ tí wa rè. ọ̀npẹ́ ló ní báyìí. ẹ bí ọ̀nkú àdúgbò ṣá àwọn ni wọ́n ní bíi máa ń wá síbi dáadáa fún weekend máa padà wá síbí máa lè rí ẹ. bọ̀dé eh, no no no jẹ́ kí n jẹ́ kí n gbà bọ̀dé jẹ́ n gbà náà bẹ̀ bọ̀dé máa yẹ lẹ́tà nílé kìjọ. orí mi gbé mi kórè ẹ̀dá mi jẹ́ ń bìnà kórè orí mi ò. Oh, Gbẹ̀mí my lónìí. Báwo ni díẹ̀? Báwo ni ti wà? Kò yẹ kó ṣẹ̀ṣẹ̀ máa béèrè yẹn o. Mm. Mo ti rẹ́rìn mi náà o. Ah, thank God ó wà successful. Oh, thank you, Jay. oh, ṣe. oh, ṣe. Bí o bá kí n ṣe pé ọkùnrin gidi tí mo jẹ ni, ó yẹ kí n yà lọ́nà kí n jẹun ni. Ah. ibi pa mí gan. <laughs> o ní bẹ́ẹ̀ ṣe rẹ̀ fún mi tó mọ̀ pé màá ti oúnjẹ màá ti rẹ́dì lé you know now. mi mi ṣe bẹ́ẹ̀ náà ni mo ṣe ń béèrè ó yẹ kó ti mọ̀ mò ń béèrè pé oúnjẹ mi ń kọ́ ni. ẹ kú ojúmọ́ ẹ̀gbọ́n mi. ọ̀sádélé lẹ́yà ẹ káàárọ̀ kí dáadáa la jí ẹ kú ojúmọ́. àwa nìyẹn ẹ sì kúrin àná. irin mo nù. ṣé ọ̀rẹ́ ra. ọ̀rẹ́ ra. ìgbà ọlẹ́wàdé. òru ti rú kí n tó dé ti sú ó ti sùn fún òsì fẹ́ dárun mọ́ lójú. tí mo rò pé àárọ̀ ilẹ̀ máa jí dé. àárọ̀ yìí. ẹbí bí èèyàn bá lọ tí wọ́n ti ṣe dáadáa sí èèyàn tí wọ́n ṣe tán àti gbà yàn lálejò mẹ́bí bẹ́ẹ̀ lèèyàn ti sùn títí falala àbíbi téèyàn lọ tí wọ́n ti kàn yàn lábùkù sóorun àsùnforílẹ̀sùn kà sóṣe sùn bẹ́ẹ̀ o. ta ló fàbùkù kan yín. ta ni ó tún ṣe ta ni ó ṣe jẹ̀gbọ́n rẹ̀ àti ìyàwó rẹ̀ náà lọ. kódà kò sí ní tí wọn ò fi mí wé tán ó ní kẹ́mi ọmọ pé ń sọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ o ó ní kò sí ń tọ́kàn o òun ò sì ní sísì tóun ó fi ilẹ̀ tóun ó fi dá sí i eh, eh. kí n ya mọ́ fi lọ mọ́. ẹ ẹ dunu kí ni nǹkan tó máa ń ṣe ẹ̀gbọ́n mi tó ń ṣòro bí èwe tó ní tìṣẹ̀ṣẹ̀ báwo hmm. níbi tá a ti bí wọn. Ah. báyìí ṣàròbó. bí ó ti ṣe tiẹ̀ nù ó gbígbà téèyàn gbógun bí rẹ̀ ta ni ẹ filẹ̀ ẹ mọ̀ wò eh, Olódùmarè ò ní jọ́ dárun kó tó mọ̀ ọ́ ebi jọ ní ìrètí mo rè é pé òsàdé sírí ọmọ wọn pé o ti dàgbà tójú bọ́ o mo lásìkò ti tó o kó náà mọ wáwọ yàrá òòsà o kọ́ mọ gẹ̀gùn òòsà díẹ̀díẹ̀ o kọ́ mọ fi kọ́ra o torọ́ òòsà téèyàn bá ń ṣe tí ò fi hàn mọ irú rẹ̀ ipẹ́ parun ee wọn mọ̀ pé ìyẹn ewì bẹ́ẹ̀ kò sí tí ò fi mi wé tán ó bú mi ó fi mi wé sèǹge bí ṣe ń wí ni bàbá rẹ̀ ń wí ìyá rẹ̀ gbọ́n jẹ́ ń sọ̀rọ̀ wọn lọ mọ àwọn ọmọ jésù ní e kì í sọmọ kiri kan e kẹlẹ́ ṣoṣá ẹnu rẹ̀ náà wọ́n sì kúkú wà tí ìbólówó nú mo ti wí tèmi. ní ìtẹ́gbọ̀n mi wá sọ pé òun ò náwó sí i tó sì jẹ́ pé mi àti yín nìkan ṣo náà ni báwo lọ dún ṣe fẹ́ ṣe é ṣe ọgbọ́n wo la dà sí. o ṣàkóso oníjójú ó ti à pé àkàrọ̀ra ṣe ní lọ́wọ́ eku ṣe mọ́ ní fi inú ojú ni ìwé eku wọn fẹ́ àní ṣe ń gbàgbà dúdú àkọ́kọ́ ọdún ìṣera rẹ̀ ọ̀rẹ́ tó yìí ó ti fẹ́ tọ́jú sí mi. bọ́wá jẹ́wọ́ lọ lọ lánàá ni ẹ tiẹ̀ wojú ara yín. àti ẹ̀ máa jà ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ pé mi ò ní sùn. Ah. bàbá àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn lọ́júwe ọ̀dọ̀ yín fún mi wọ́n ní tí mo bá ti dọ́dọ̀ yín òkè ìṣòro mi di pẹ̀tẹ́lẹ̀ lọ́rọ̀ mi bá dayọ̀ ìdí tí mo fi wá nìyẹn bàbá. òòrí àti àjúwe ọ̀dọ̀ mi fún ọ wọn à ṣìnà ìwọ náà tó sì wá ọ̀gángan ọ̀nà lọ́tọ̀ èmi léwé jókòó èmi dákanlò kan ló kó bẹ̀rẹ̀ ọ̀tọ̀rọ̀ àgbọ̀ndẹ́rù ogun jàkadì lọ́jẹ̀jì gbọ́mẹ́kùn bí èèyàn bá bẹ́kùn wọnú ilé mi ẹ̀rín lólúwa rẹ̀ ó jáde kí wàá lọ fẹ́ ṣe fún ọ. mo fẹ́ ṣoògùn owó ni bàbá. <laughs> oògùn owó náà ló kò tó fi dára lẹ gàràgà iṣẹ́ wo gan ni wọ́n gan sí. bàbá ní báyìí mi ò níṣẹ́ kankan lọ́wọ́ àmọ́ tí wọ́n bá sọ pé kí ọmọkùnrin kàwé mo kàwé kò síṣẹ́ ni àṣetán ní skul àwa ṣe káàkiri títí títí ibi tí mo ti ń fẹsẹ̀ gbálẹ̀ káàkiri ni mo ti pàdé àwọn ọ̀rẹ́ mi ló wá introduce mi síṣẹ́ tí wọ́n pè ní yahoo yahoo yìí là ń ṣe tí change díẹ̀ díẹ̀ fi ń wọlé nígbà tó yá àwọn òyìnbó tá à ń gbowó lọ́wọ́ wọn wọn ò fún wa lówó mọ́ wọn ti gbọ́n. bàbá ìyàwó ìyàwó mọ ìdí tí mo fi ń wògùn owó káàkiri nìyẹn. ìyàwó níbo ni ṣọ́ọ̀bù yín wà. <laughs> bàbá a ní shop laptop ní shop wa òun ní ọ́fíìsì wa. ah ah ẹ̀yin ọmọ tẹ́ ẹ mọ́ fa ṣòkòtò sí bẹ̀bẹ̀rẹ̀ èdè tí pátá wà á yọ lókè báyìí. bẹ́ẹ̀ ni bàbá ebi ìjọba ti ní ẹ má ṣe irú iṣẹ́ bá mọ́. ìdí tí mo fi fẹ́ ṣoògùn owó gangan nìyẹn èmi náà ò fẹ́ ṣe mọ́. oògùn ah, owó ah, bá a bá kọ̀ tá a sì láàṣì fún ọ bí ìgbà tá a mọ̀ ṣe ni èmi ọmọ agbóṣẹ́ṣẹ́ fáyẹlé ọ̀gbẹ́ ẹ̀kúlé mọ́ yóò tó wù láàrin ẹ̀dẹ̀ mọ́ gbọ́ fàtìbí ti rán ọ̀dà ẹni ọgbẹ́ kò tún ọgbẹ́ jìn ẹni ó jìn bẹ́ẹ̀ náà ọ̀dà lápá ṣé o sì ti ro dáadáa ẹnìkan kẹsẹ̀ bọ̀ mi kó tó máa kí ó tù. gbogbo nǹkan tẹ bá lè ṣe fún mi ó yẹ kí n sọ pé gbogbo itú méje tí ọdẹ bá ń pa nùgbẹ máa pa fún mi lẹ́yọ kọ̀ọ̀kan mo ṣe tán mo ṣe tán bàbá mo fẹ́ lówó ayé báyìí ò wù mí mọ́ ayé ìyà ò wù ayé ìṣẹ́ ò wù mo fẹ́ lówó. sọ ọmọ owó kan tí àná ńlẹ wa ní tí wọn ya ẹ̀yà mẹ́ta sílá haúsá yíbò àti yorùbá. fifty naira. ẹ mo fẹ́ kọ tẹnu rẹ jáde ni ọ lọ rí wá fifty naira mẹ́ta wá ọ tọrọ ní o kìí ṣe pọ́ yọnu àpò rẹ o fifty naira kan èèyàn kan fifty naira kan èèyàn kan ọ tọrọ ẹ wọn ó bùn ọ mẹ́tẹ̀ẹ̀ta tọ́ ọ bá rí tọrọ tọ́ ọ bá kó wá dàrin yìí ọ yìn mí láwo owó dé ògúngún nísọ onísọ bògì ọ là ó lu bí ẹlẹ́wẹ̀ òbí mi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. fifty naira mẹ́ta tí mo bá ti wá fifty naira mẹ́ta wá mo dolówó. èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ bàbá tí bá mu délé nìkan. lónìí a jẹ́ pé èrò kò ṣubú lé agbẹ́dónú iṣẹ́ bẹ̀rẹ̀ tèmi ò ṣe nu èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ ẹ kò rajé ìṣáájú wa. mo ní wáìnì oríṣiríṣi mo dẹ̀ ní body spray èwo lẹ fẹ́ ń bẹ̀. Um, no mi ò ra kankan mo need help yín ni help. Eh, mo need fifty naira meat. fifty naira. yes. <laughs> mo fẹ́ fi kún owó tí mo fẹ́ fi wọ bọ́ọ̀sì ni eh, ẹ ṣé gan The the is not for I get lọ́wọ́. Brother, ẹ jọ mo need fifty naira ni. fifty naira. ẹ eh, yes. ẹ ṣe gan ẹyin náà rárá lànà ó ṣe pé mi ò wá òkè mo wá òkè mo kàn need fifty naira láti fi ra pure water mi. fifty naira. tó ṣẹ̀ṣẹ̀ bówó sọ̀rọ̀ kó tó fún mi kí ó má jẹ́ pé nǹkan tí mo fẹ́ lò fún lòun náà fẹ́ lò fún un. Um, brother brother brother. ọ̀gá o ibi tọrọ lé ayé yìí ló tiẹ̀ wá yéèyàn mọ́ kí n má rí fifteen naira mẹ́ta látàárọ̀ ṣáyé ká sọ pé everybody náà tún ti já sí oògùn owó ní fifty naira ni ẹ máa wo wèrè tó tún fẹ́ fún mi ní fifty naira kẹta tó tún sọ̀rọ̀ sí kó tó fún mi ah, ẹlẹ́dàá mi jẹ́ rí fifty naira kẹta jẹ́ ó pé o ìtìlẹ̀ ah, ayé yìí ń lọ òtẹ̀wá yìí ọlọ́run bá fẹ́ fi ògùn ràn wá lọ sọ́run àpáàdé everybody ló ń lọ. mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ́n the race is not for the swift ìràkìlà èèdọ́là àwẹ̀ ò máa bọ̀ kéèkì má sì ní gáyà ìmọ̀ àdìyí dènà. Káyọ̀dé ẹ kú ọjọ́ mẹ́ta. ìjọkọ pẹ̀lú jímire o. <laughs> good to see you. Eh, same uh, you are looking good. ẹ ṣe ọlá ọ̀rẹ́ yín náà ni akéde máa wo mo máa ń bèrè yín lọ́wọ́ ọ̀rẹ́ yín always ó dẹ̀ máa sọ fún mi pé òun ò mọ whereabout yín. bọ̀dé sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún mi kódà lọ́jọ́ wedding wa nígbà tí mo rí àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ ọkọ mi tó kù tí mi ò rí yín mo béèrè lọ́wọ́ ẹ ó lóun ò rí yín sẹ́kùn òun mọ́bi tẹ wà. Eh, káàkiri káàkiri ni ọ̀nà fún ọ̀nà ọ̀run àṣà ìjẹun. ó ga o báwo lẹ everything. ẹ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wò ẹ má bọ̀ jẹ́ kí n gbé yín síwájú ọmọkùnrin. <laughs> Desire má ṣe yọnu ìrìn lẹ́sẹ̀ tó ń wò yìí jẹ́ kí n máa lọ oore kan ló kan máa ṣe fún mi I need fifty naira note. fifty yes. <laughs> ọ̀gá òde ẹ̀ máa fọ́ ni o fifty naira bíi ti báwo. òun ń bọ̀ jọ. ẹ ten thousand naira nìyẹn ẹ bá mi manage ẹ̀ṣẹ̀ gbọ́ ẹ má bínú. o mọ nǹkan tí èèyàn lè fi satisfy human being jù nílé ayé yìí òun ni kéèyàn ṣe nǹkan tó fẹ́ gọ́gọ́ fún i mean nǹkan tó desire sórí mo ìwà fifteen naira yẹn gọ́gọ́ ni mo desire sórí tó bá fún mi ní owó ìníjọ mi yìí kó fún mi ní fifty thousand naira màá gbà wọlé ní fifteen naira ní unit eh, just fifteen naira note. mo fún yín fúnra mi látọkàn mi ni fifty naira lèmi ní ìdílé ni tí bá gbálẹ̀ ni mo ní appreciate ẹ fún mi ní fifty naira note tí ní appreciate. mo fẹ́ filẹ̀ ayé ṣàkóso ti sẹ̀ bẹ́ẹ̀ni pé ìwọ ló bá ọlọ́run àjẹkùnrin ẹlẹ́dàá mi àjẹkùnrin. dcv. bless God <laughs> o lè mọ binu mi ṣe yes lady orí ńlá ló ṣe mí yìí ọ̀rẹ́ mi ṣe mí. ìwọ ti la ó ti lù ó ti lówó dé bí téèyàn lówó dé. níwọ̀n bá àgbà tó ti gbìyànjú tó wá owó ìkan ọ̀là ó lù ó lówó láyé àwọn ará òde ọ̀rọ̀ gbọ̀ràn mọ́ ó lówó débi wípé àwọn ọba alẹ́ ọ máa tọrọ owó lọ́wọ́ rẹ̀ àmọ́ tí kan bẹ́ẹ̀ ni pé ọ̀rọ̀ àwọn tó gbowó ìlọ wọn ti ń fún ọ lówó yìí mo lè rí jájẹ mọ́. bàbá kò kàn kí n ṣáà ti lówó. gbogbo tó yẹ káwọn ò fi sọlá gbogbo àgùn wọn pátápátá ni wọn máa fún wọn. da ọ̀dà ọ̀dà báyìí bàbá kí n jókòó irọ́ ìgbà òun jókòó bọ́ bá di ìrọ̀lẹ́ ọ̀la tọ́jọ́ bá ti ń wọ̀rọ̀ ó bọ̀ ó ti parí iṣẹ́ rẹ̀. ìrọ̀lẹ́ òní Eh, haúsá yíbò àti yorùbá eh, eh, kí wọ́n pè lájẹ́ mọ́. Ọlọ́run mi ò understand gbogbo nǹkan tó wà níbí nǹkan ṣáà negative negative ni kò yé mi o. mi ò wá surprise because you can't really understand the terminology. okay. gbogbo negative negative tẹ́ ẹ̀ ń rí yẹn ó túmọ̀ pé madam wà physically fit kò sí nǹkan tó disturb wọn láti lóyún wọn máa lóyún wọn máa bímọ kọ́ńkàn fọkàn ara wọn balẹ̀ ni. ó wà òkè àbí. bẹ́ẹ̀ ni kọ́ńkàn fọkàn wọn balẹ̀ ni káyà sókè. Okay ṣó gbọ́ nǹkan tí wọ́n sọ ṣá o gbọ́ tó o bá gbọ́ ni bó o ṣe dáhùn yẹn kọ́ ló ṣe máa dáhùn abẹ́rẹ́ kò fẹ́ dáhùn sódà bẹ́ẹ̀ nípa oṣù kún irú nǹkan tó irú nǹkan tó ń ṣẹlẹ̀ gọ́gọ́ nìyẹn wàá máa gbẹ́mí ẹ̀ sókè all the time àwọn yorùbá gan sọ pé ẹni tó bá ń wọ ọmọ tó bá ń gbẹ̀mí sókè jù ibo lọmọ fẹ́ dúró sí. ǹjẹ́ jẹ́ mọ̀ pé ìyàwó mi ti gílẹ̀ gbẹ̀mí lọ́jọ́ kan tí mi ti ẹ̀ mọ̀ bí tó wà mo wá káàkiri gbogbo inú ilé ibi tí mo ti bá ni ah. tó ń sọkún bì ìjọ ah, ah. wo ló fẹ́ ṣe yẹn dà ìjọ wo ló fẹ́ ṣe yẹn dà wọn náà fún ara ẹ ti gbọ́n sìn mi mọ bóyá o ṣe fẹ́ dúró o n bóyá fẹ́ dúró o gbogbo ìgbà ló máa ń dà mí láàmú ká lọ sí church ká lọ mosque ká lọ gbá ká lọ àwo nítorí nǹkan ẹ̀ náà ni èmi ni mo dẹ̀ fẹ́ mi ò ní ẹ́ lára mi ò dẹ̀ ẹ́ láàmú ojoojúmọ́ ló máa ń ranjú mọ́ mi lórí wípé ìṣòro tó ní tí ò ń ṣe problem tèmi tí ò dẹ̀ ń ṣe problem fún wọn náà tó bá wu ọlọ́run á fún wa lọ́mọ lásìkò tó bá wù. madam ẹ ní láti ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ ẹ lọ fọkàn ara yín balẹ̀ because kò sí nǹkan tó ṣe yín ara ẹ má káàkiri anywhere níbo lẹ ń lọ ẹ ní problem at all ẹ kàn láti fọkàn ara yín balẹ̀ ni. ẹ ṣe gan really appreciate ṣe. ẹ doctor mo really appreciate you gan out of no time ẹ fi wá sí inú ilé wa bíi àǹtí ò bá dẹ̀ sí love tẹ́ni sí family wa kí lẹ fẹ́ máa wá káàkiri <laughs> mo trust yín pé <laughs> káwọn èèyàn gan tó rí yín gan wàhálà ni uh, ẹ ṣe gan mo dúpẹ́ lọ́wọ́ yín thank you uh, mo dẹ̀ mọ̀ pé ìgbà tẹ́ ti sọ ọkọ tẹ́ fẹ́ sọ tó ń sìn nǹkan tá a bá gbé fún yín ẹ̀jẹ̀ kì í ṣe pé ṣẹ̀ṣẹ̀ máa gbé lọ sí lab kẹwò bóyá ó dàbí kó. Oh, oh. tí ò bá rí bẹ́ẹ̀ wà ní. sísè ti explain ní sè. so ok madam ẹ máa ṣe kíní kan fún mi mo máa dọ̀gbọ́n tán lọ sínú rúmọ ẹ ẹ wà ló bá mi bá nínú rúmọ ẹ wà tó bá mi bá sọ èdè ẹ bá mi bá sọ̀rọ̀ lóbìnrin. sou momil. ẹ ló dé sí rẹ ká sọ nǹkan ṣàlàfíà lọ níbo ni wọ́n wà ṣe òun ó ṣẹ̀ṣẹ̀ ń jáde ni àbí òun bọ̀ látòdò ń darí lọ sílé ok good To bá ti wọlé tó bá ti páàkì pè mí alọ́rọ̀ hmm. àti àdúrà kékeré kan tá a fẹ́ sáré gbà rárá kò sí problem mo tó bá ṣáà ti délé má gbàgbé kó pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ tó bá ti wọ ọdún dé ok ọlọ́run aṣọ ẹ̀dín láyé àtàlàfíà ok dear. ṣàánú mi kọ́kọ́ gbọ́dọ̀ ṣọmọ mi àpótí ẹ̀rí lọ́mọ mi àpótí ẹ̀rí lọ́mọ mi àpótí ẹ̀rí lọ́mọ mi jẹ́ o ikú ó máa ní ìbọn ọmọ mi fún mi àpótí ẹ̀rí làwọn ọmọ mi mo ní àpótí ẹ̀rí ní Désíré àpótí ẹ̀rí ló jẹ́ orúkọ Jésù. ọ̀rẹ́ mi ṣórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ bákan méjì ni one ó ṣeé ṣe kí wàá tọkọ ẹ̀kẹ́ má ní problem secondly ó lè jẹ́ pé àfọwọ́fà méjèèjì àbí kò ló wà nínú. Fọláṣadé hmm? ah, kí là ń sọ kí ló tún sọ ń sìn ọ̀tọ̀ nìkan tá à ń sọ owó tó gbọ́rọ̀ gbà hmm? ewu ni ayé ayé ayé ayé ewu sì mọ̀ jáyé lọ́nà hmm. sọ fún mi eh. ó dáa ó yá sọ fún mi kí nìkan tó ń jẹ́ owó ayé gangan mo fẹ́ mọ̀. Eh, ọ̀rẹ́ mi káyé má mú wa o ṣó ilé ayé tá à ń gbé yìí ènìyàn burú bẹ́ẹ̀ lèèyàn ṣòro bẹ́ẹ̀ ni èmi náà mọ̀ pé ayé ṣòro hmm? ká tó ralẹ̀ ká tó kọ́lé ká tó ṣe nǹkan gidi kò yí sí rárá lóòótọ́ mo mọ̀ Desire are you okay ah, à ń wíru òun wíru ṣé ọ̀rọ̀ ká lẹ̀ ká kọ́lé ni mò ń bá ẹ sọ ni mo ní káyé má sàsì wa kọ́ má fi kèrègbè rán wa lódò ah, òun sọ pé kò yí sí i ò jára ẹ kí ló ṣe náà. fọláṣadé fọláṣadé ọ̀rẹ́ mi ọjọ́ wo gan-an ló máa change sọ fún mi yes ọjọ́ wo gan-an ló fẹ́ change kí ló dé tí òun mojú ọ̀rọ̀ ayé ayé ayé lọ ó dájẹ́ ń sọ kọ́kọ́ fún ẹ ṣé wọ́n mọ̀ yìí pé ọlọ́run tá à ń sọ yìí òun ló dá ayé òun gan-an ló ń ṣe àkóso lórí ayé ewé kan ò dẹ̀ ní jábọ́ lára igi báyìí kí ọlọ́run bá má mọ̀ sí so what are we now saying ṣọ́ ilé ètò common knowledge gbogbo alamọ̀ yẹn àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé ọlọ́run tó dá ayé yìí òun náà ló dá àwọn ẹ̀dá kan tó yà sọ́tọ̀ tó fún lágbára láti máa lò bó ṣe wù wọ́n. Hmm, ṣótán ó dá wa gbọ́ sórí ẹnikẹ́ni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run jẹ́ kó yọ ayé pé òun máa fún ní ìfọ̀kànbalẹ̀ kò dẹ̀ ní sí bẹ̀rù kankan kan fún ọmọ ọlọ́run hmm. so kílẹ̀ tó fẹ́ wí o <laughs> ṣótán you better wake up from your slumber kí ló ń sọ yìí ọ̀rẹ́ mi jẹ́ kí n sọ fún ẹ kò sí ẹ̀dá kankan tó wà láyé tó dàbí jésù bẹ́ẹ̀ ni kò sí ẹ̀dá tó dàbí ànábì yẹ ìwọ tó jẹ́ pé inú ẹ̀ṣẹ̀ ló ń gbé òun jẹ inú ẹ̀ṣẹ̀ òun mu inú ẹ̀ṣẹ̀ òun wọ ẹ̀ṣẹ̀ ó wá ń fira ìwé àwọn èèyàn ọlọ́run ah wo èmi ò ní kó má lọ sí chọ́ọ̀chì o àbí kó má lọ sílé kéwú o àmọ́ ọ̀rẹ́ mi <laughs> mo fẹ́ kí o tọ́jú ara ẹ dáadáa nǹkan táyé gbà ń sí ni ẹ̀ ṣúlẹ̀ mi ọ̀rẹ́ ẹ̀ tó ń wò yìí èmi ò jókòó tẹ̀tẹ̀rẹ̀ bíi tiẹ̀ o tí mo bá ṣí bọ́dì mi fún ẹ gbẹ́rẹ́ oríṣìí ló wà lára mi. Ah! yes ṣúlẹ̀ yìí mi bíbà yìí káyé má mú mẹ́rin ṣúlẹ̀ bíbà yìí kí n rí bá ti ṣe kí n rọ́nà gbégbá ni ṣùwárí ní bíbà yìí back to sender ni kò sí ọwọ́ náà tó máa gbé back to sender ni wọ́n jókòó bẹ́ẹ̀ kó máa wò ó tiẹ̀. Ah! Ah, Fọláṣadé láì jagun Àgbẹ̀kọ̀yà. Eh. wọ́n máa sọ tiẹ̀ ló kù o. anyway o ṣe i am not interested. you are not interested. yes mo ti lọ. o mm, ṣe ọ̀rẹ́ mi. Ah, week ló ń ṣe é náà o lè lọ báyìí náà ó ṣàlè kọta àjọsọ tẹ́lẹ̀ owó tuntun kò máa fún mi kọ. lẹ́yìn mi ò ló ti bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn mo máa rí ẹ́ńdọ̀ mi o ṣe o. ṣé jà ni. Ah, ni o. Ah, ìjà bíi ti báwo èmi tí mò ń bá ẹ sọ tara ẹ ọlọ́ọ̀fẹ́ tí wọ́n bẹ̀rù àṣẹ sọ pé ilé ìfẹ́ mi ò ń tàṣà ara mi fẹ́ níbọ̀dì o. o ti gbọ́ o. Ah, ẹ gbà mí abẹ́ ìrọmọ ẹ̀ kò sáyé ó ń sùn ọmọ eh, yẹn kọ́ fẹ́ ṣe sàláàdì wọ́n á jẹ́ wò àwọn èmi ò ní gbà. Ah. Yeah. Baby. Mo ti fẹ́ béèrè request kan lọ́wọ́ ẹ̀. Ah, good man. O gbọ́ ṣé ayé wà lóòótọ́? Yes, ayé wà lóòótọ́. Ayé wà. Hmm. Eh, ayé wà. Ah. Àmọ́ kí ló tó fún bẹ̀rẹ̀? Ẹ̀rín kò rí lè sin kankan. Èmi àti ọkàn ńlá kan jọ sọ̀rọ̀ débẹ̀. But èmi kàn believe pé kò sí nǹkan tó ń jáyé lẹ́yìn Ọlọ́run. Eh, eh ibi tó sọ̀rọ̀ sí gangan ìyẹn lọ̀rọ̀ wà torí ọlọ́run nìkan ló lágbára jù òun ló lágbára ju ayé lọ ayé wà lóòótọ́ àmọ́ kò sí bó ṣe lè wù kó rí kò yẹ kí ayé kó borí kìrìsìtẹ́nì torí kìrìsìtẹ́nì làwa àmọ́ kìrìsìtẹ́nì tó bá fira ẹ̀ lẹ̀ fún ayé ó ní èṣù má láǹfààní láti borí ẹ̀ àdúrà wa ni pé kéṣù má borí wa. but bíbélì náà jẹ́ kó yọ wá wípé èṣù ò lè ráyè lọ́dọ̀ ọmọ ọlọ́run. òótọ́ ni èṣù ò lè lágbára lórí kìrìsìtẹ́nì àmọ́ kìrìsìtẹ́nì tó bá jókòó ara ẹ̀ jẹ́ ni o nítorí kìrìsìtẹ́nì gangan ó ní èṣù wá káàkiri lójoojúmọ́ nítorí àwa ló ń dọdẹ lọ́sàn-án àti lóru àmọ́ kìrìsìtẹ́nì tí ò bá ti jókòó sí ààyè ẹ̀ tó ti ń tojú bọlé káàkiri torí mi ò mọ̀rọ̀ tí wàá tọ́rẹ́ ẹ̀ sọ débẹ̀ tó fi débi pé ẹ fi mọ̀ pa ayé wà ayé ò sí ẹ ò sọ̀rọ̀ bíbọ̀ Jésù ẹ sọ̀rọ̀ wípé ká dúró nínú ìgbàgbọ́ ẹ sọ̀rọ̀ pé ká má ṣako lọ kúrò níwájú Jésù ọ̀rọ̀ pé ṣáyé wà ayé ò sílẹ̀ ń sọ ọ̀nà dàtẹ́sù òfin ní gbọ́ ọ̀nà dàtẹ́sù òfin ní máa dọ́dẹ́ ipe ọjọ́ wo òun lè máa wá sọ́dọ̀ òun ẹ sọ̀rọ̀ tó máa múgun Ọlọ́run wá wá stop gbogbo àwọn ìrìn tó ń rin àtọ̀rọ̀ tẹ̀ ń sọ ní pẹ̀lú àwọn ọ̀rẹ́ o. ok dẹ <laughs> mo ti gbọ́ o <laughs> but <laughs> mo rò pé o máa ti sùn kí n tó ṣe tán ni náà. náà àwọn mọ̀ pé mo wà lórí fóònù kó tó wọ toilet lọ tí mo bá tẹ fóònù mi lè sùn. ọ̀ọ́ ẹ kò sí wàhálà jáde máa wo fóònù yẹn kí ló ń mbẹ let me sit. kò nídìí ó ní wo fún rẹ wo fún rẹ ó rèé. adé <laughs> máa wo náà ni wọ́n náà ni kò kò máa. ìwọ fún rẹ mọ̀ pé kò sí password lórí fóònù mi wò ó alábòsí hmm. jáde máa wo jọ lé mi délé kò ní bínú sí mi a ní ajá àjò tó ń jẹ́ kọ́ ọmọkùnrin ọlọ́gbìn wàá lè dùn pọ̀ mm-hmm. tani task force kọ́ọ̀tù yìí máa ṣe títí wọn àwọn àti rọ́bìrì fóònù ọ̀gá làásùmá oríṣi láńlọ́ọ̀dù tó ń ṣe títí ẹ̀ wàá lè kó pọ̀. ọ̀dà mi ọ̀dà mi ṣé mo gbẹ́yìn lè fa òye lọ́nà o. tó bá yẹ kó ṣe lẹ́tí ralẹ̀ tẹ̀tí kọ́lé sílùú yìí ṣe mọ̀ pé mi ò wà àárín tó máa fi jẹ́ pé tá a bá ti rí lọ́dún ọdún mi àtúnyípo ṣe mọ̀ pé yẹn ò ní ṣẹlẹ̀. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ ẹ náà bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ dúdú rẹ tó tẹ rí ẹ̀yìn ẹ̀kọ́ ló gbé mi wálé ẹ̀yìn ẹ̀kọ́ ló gbé mi wálé ìṣòrí ọ̀rọ̀ nípa ọmọ ẹni. òṣà désìrè. jésù désìrè. <laughs> ìtẹ́ bá fẹ́ ṣe bí òun ṣáà ni. ẹ Desire ni mo ti torí ẹ wá bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ ṣe máa máa wò mí níran ni ṣé bẹ́ẹ̀ ṣe máa máa wò mí níran ni ṣé òun mọ̀ gbà tí Desire ti wọlé ọkọ ni tí ò gbọ́ pa tí ò gbọ́ po gbogbo yín dẹ̀ dákẹ́ ẹ̀ ń wò mí kó dáa. ẹ wò ó nǹkan tí mo ti torí ẹ wá bẹ́ẹ̀ ni pé bó ṣe máa bá mi ṣe ìwádìí kí ni nǹkan tó ń dá dúró tí ò fi lóyún nítorí pé ó ti ṣe àyẹ̀wò oríṣiríṣi lọ́dọ̀ wọn dókítà wọ́n dẹ̀ sọ pé kò sí nǹkan tó ń ṣe mi ò wá mọ nǹkan tó fà á. ìwádìí bíi báwo kò nídìí ẹ pa à ń ṣe ìwádìí kankan ẹ̀yin ẹ̀kan ti kéde síre mọ́lẹ̀ kẹ́ ẹ mú lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n wa àgbà kán dẹ̀ fún lómi ọ̀sùn mi ò fẹ́ mọ nǹkan kí nǹkan tó lè máa dí lọ́wọ́ tó bá ti lè mú mi ọ̀sùn yẹn ọ̀ọ̀ ọ̀sùn ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòye ayùn kò ní múṣù yẹn jẹ mo sọ bẹ́ẹ̀ fún yín ni ẹ̀gbọ́n mi. ẹ délé délé mi ò fẹ́ nìkan ṣe pẹ̀lú sísítà oh. ìwọ náà ò kéré ń diṣẹ́ yìí mo dẹ̀ mọ̀ pé right now kò sí nǹkan tí sísítà fẹ́ ṣe tíwọ náà lè ṣe ẹ tó bá jẹ́ omi ọ̀ṣun ló máa jẹ́ kó kó lóyún ìwọ lọ́ba àbúwà màá dẹ̀ jókòó díẹ̀ bí ìgbà mélòó ló máa fi bùdé màá dẹ̀ máa gbé nǹkan mi lọ síkòó ṣé nǹkan tẹ́ fẹ́ nìyẹn. ẹ̀yin kan tí mo fẹ́ nìyẹn. ẹ màá lọ bá yín bù kò ń ṣe kò ń ṣe nǹkan tẹ́ ṣe à ń bẹ̀ mí fún un ibẹ̀ kan máa sọ fún mi pé lọ bá mi bomi ọ̀ṣun kí n dẹ̀ bù wá fún yín tó bá ti lè momi ọ̀ṣun yẹn á fi inú ṣoyún á fẹ́ yín gbọ̀mọ̀pọ̀n ah, ẹ̀yin ẹ fọkàn yín balẹ̀. <laughs> Hmm, kí ni ìwọ wá fẹ́ ṣe fún wa. ó ní fi tó yín létí náà ni mi ì gbọ́dọ̀ dáṣẹ kankan pa lẹ́yìn yín. Hmm, o gbọ́dọ̀ ṣe nǹkan kan fún un ni mo sọ fún ọ ò gbọ́dọ̀ ṣe nǹkan kan fún un mẹ́bọ́ ní kò sí ti ń jó òòṣà mẹ́bọ́ ní jésù òun lòún gbẹ́kẹ̀lé èèyàn sì sọ̀rọ̀ àmọ́ pé òòṣà wà ní ìsìn kọ́ ọmọ bó ń ṣèwádìí lórí ọ̀rọ̀ ọmọ kò sì rébi jésù rẹ̀ léèrè kíyàn ọ ṣàlàyé fún ti ń sọmọ rẹ̀ ò gbọ́dọ̀ ṣe fún o gbó sórí gbogbo ètí sì ń rí lọ́wọ́lọ́wọ́ yìí kékeré ni Ah, gúdùgbẹ́ ń bọ̀ tí ó bẹ̀rẹ̀ sí ní jánu ìdílé rẹ̀ èmi ò ṣàkẹ́mi ni mo sọ bẹ́ẹ̀ tí ó bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé bàbá mi kọ́ ló bí mi ah, eh, ah, eh. ẹnu tí ìgbín rẹ̀ fi bú òòṣà báyìí wọ́n gbọ́dọ̀ fi gbolẹ̀ ń di òòṣà èmi mo sọ bẹ́ẹ̀ fún. fún fún ara ẹ lọ lò pé ṣoṣo ẹni bá dẹ̀ ti pé ṣoṣo ó ti dandan kórí ṣoṣo. Oh. bó ti rí ni mo sọ fún ọ̀hún o wá gbọ́ o bọ́ ọ bá ti ṣe ń tí mo ní ọmọ ṣe ní ìsìn báyìí tọ́ ọ lọ rèé bá ṣèwádìí ṣọmọ pé ó ti dálé òṣàánú. èmi kẹ̀ tí mo mọ̀ pé òun kan náà. ńlá eh, eh, gbẹ́ńké o lálùkò ń fọ̀. odídẹrẹ́ nìkan ní kété ẹ̀ ní mẹ̀yà mẹ̀yà mẹ̀yà bó ti wà lákẹ́ lóko òun kò sì gbọ́dọ̀ yí padà. kò lè yí ó tán. èsì rè kí ló ṣẹlẹ̀ ojú ẹ̀ tí mò ń wo èyí ò ìṣeré ara o what's going on. wo bí ọ̀rẹ́ yìí ọ̀rọ̀ ẹ̀rín kọ́ ni mo bá bì báyìí o hmm. ọ̀rọ̀ nǹkan tó bá mi sọ last time nígbà tí mo rẹ̀ yẹn ó ń gangan ló gbé mi dé ìbàlójọ tèmi. ọ̀rọ̀ tí mo bá ẹ sọ the last time. mi ò rántí o torí ọ̀rọ̀ ta sọ pọ̀ nù. ẹ tí wò bá rántí èmi rántí ṣé ẹ èmi rántí tó jẹ́ kó yé mi níjọ́ yẹn pé ó pọ́sibù dáadáa mm. kí ayé máa ṣèyàn kí ọdẹ máa rọmọ bí. ọ ìyẹn èmi mà ti gbàgbé ẹ on to the next torí pé èmi rí i pé ara ẹ ó kọ̀ ọ̀tọ̀ ọ̀rọ̀ mi ò dẹ̀ ah. fẹ́ kó sọ mí lẹ́nu ọkọ máa fojú burúkú kan wò mí a má ronú bẹ́ẹ̀ ìgbà kan nìyẹn mm. ara ah, mi kò tọrọ kẹ ìgbà kan ìgbà tó ń sọ yìí mi ì tí mọ kankan mo kéré ńgbà ọmọdé ló ń ṣe mí mm-hmm. sórí ìsìn mo ti dàgbà orí mi mo ti dàgbà mo fẹ́ mọ ibi tí iná ti ń jó mi lábẹ́ aṣọ mo fẹ́ mọ mm-hmm. ṣàánú mi mo ti sú mi. ẹ ẹ pé o ti ṣetán láti ṣèwádìí sí. mo ti ṣetán kí ni mo ń ṣe mo ti ṣetán. ok um, kò sí problem. Hmm? lọ́lá ìfẹ́ tó wà láàrin èmi àti ẹ̀ hmm. ó dẹ̀ mọ̀ pé ojú ló máa rojú ṣàánú èmi á mú ẹ débì kan ah. nítorí pé mi like situation tó wáyé ìdùnnú mi ni pé kò ti bímọ ṣé wàá rí ibi tí mò ń mú ẹ lọ yìí <clears throat> gbogbo nǹkan tó ń rò pé o ní òkè ìṣòro kan tó ṣe kíní kàkiri kan lẹ́sẹ̀kẹsẹ̀ ló máa di pẹ̀tẹ́lẹ̀ bàbá yẹn gbóná ọlọ́run gbà fún bàbá yẹn. bẹ́ẹ̀sì. ó dẹ̀ dé lójú pé tó fẹ́ mú mi lọ yìí tí n bá débẹ̀ máa fi inú mi ṣoyún báyìí máa fi ẹ̀yìn máa fi gbọ́ ọmọkùnrin. Ah, ah ò gbọ́ ni lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ́wọ́ kan lọ̀rọ̀ ẹ̀ wọ́n máa ah, wọ́n máa bá yanjú ẹ̀ ni wọ́n á bímọ ni straight tó ṣe. ó yà wíwá wọlé jamalọ jamalọ kẹkẹ ah. jamalọ ọ̀rẹ́ mi kí la tún dúró ṣe. Ah. Eh? ọ̀rẹ́ mi ti báyìí kọ́ bàbá tí mo mọ ẹ lọ yìí èèyàn láti pè wọ́n láti book appointment yes wọ́n láwọn client púpọ̀ o oríṣiríṣi èèyàn ló máa ń bá wọn from all over the world láti wá ṣiṣẹ́ èmi á pè wọ́n máa book appointment pẹ̀lú wọn then ní ọ̀la èmi ń travel o Mm-hmm. mo fẹ́ lọ gba àwọn document kan mo dẹ̀ láti lọ. Hmm. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi hmm. àmọ́ tó ní yẹn náà ní problem ó dá nípa tó bá travel ìgbà wo kan ló máa padà dé. máa dé lọ́la yẹn náà torí tiẹ̀ náà dẹ̀ ni. ọ̀la ọ̀la náà. ọ̀ ah, ṣe ọ̀rẹ́ mi thank you. Ah, ah. mo tọpẹ rẹ kó tọpẹ rẹ náà yìí sí náà ó ti rẹ́rìn o. <laughs> commission bari. àwọn ọ̀rẹ́ mi máa ronú gbogbo òkè ṣe rẹ báyìí ó máa di pẹ̀tẹ́lẹ̀ ni. wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni bàbá yẹn ọ̀rẹ́ mi ò ṣe mo dúpẹ́ ah, God bless you ìyẹn náà dáa ṣebí ọ̀la ló bọ̀ tọ̀la lójú kò sí wàhálà èmi ló máa kọ́ jí nínú ilé láàárọ̀ ọ̀tún lágbára náà ṣé gbogbo nǹkan tó bá máa jẹ́ kínú ẹ̀ dùn mo máa jẹ́ kínú mi dùn ìbànújẹ́ ìbànújẹ́ mi lágbára Ọlọ́run àdé ní ìbànújẹ́ wẹ́rẹ́ báyìí la máa gbọ́. kò sí wàhálà ibi gan wà lè fọyà wọlé wọlé wọlé. ó fẹ́ filẹ̀ bẹ́ni pé ìwọ lọ́ba ṣùgbọ́n Èdùmàrè kò bẹ́ni kankan pín. ó yẹ kó yẹ sí mádàmú kò bọ́lẹ̀ ó ní ká ní ẹ mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ́n the race not for the sweet ìràkìtà èèdọ́là àwọn ọmọ. bíbá yìí ni ibi tí mo máa ń wá déédéé. lọ́dọ̀ yọ káìsì fọláṣadé máa wọlé désìrè máa rọra ẹ rọra o. ẹ ṣeun wa mo dárúkọ mo dárúkọ mi ó yà ẹ́ lẹ́nu bí mo ṣe morúkọ ẹ̀ èmi tẹ́ ń wo yìí ni wọ́n ń pè ní arínúlóde kò sí ohunkóhun tó máa ṣẹlẹ̀ sí ẹ̀dá láyé yìí tí elédùmarè ò ní rán ajagunmalẹ̀ olúwo ọ̀run sí mi <laughs> Désiré gbogbo ìṣòro rẹ ni mo ti rí àmọ́ wá gbọ́ ṣó o rí ibi tó o dé yìí òun lọ̀rọ̀ ẹ ti máa dayọ̀ tẹ̀lé mi ká lọ ẹ rọra o ẹ máa wo lọ ẹ ṣeun ìyá wa. Desire. Ah, bàbá. O ti dọlọ́mọ láyé, o ti dọlọ́mọ yọyọ. Bẹ́ẹ̀ sì ni o ti dọlọ́mọ rẹpẹtẹ. Ó wá kù sí ọ lọ́wọ́ kó fẹnu ara rẹ sọ kó sì fẹnu ara rẹ béèrè bóyá ọkùnrin ló fẹ́ ni o àbóbìnrin ló fẹ́ iye tó o bá fẹ́ ni irúnmọlẹ̀ ó fún ọ. bàbá mo fẹ́ mo fẹ́ mo fẹ́ five five lẹ́kọ̀ọ́ náà. jẹ́ kí n wá sọ fún ọ àwọn ayé ló ń bẹ́ ń di ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n jẹ́ kí n jẹ́ kó yí ọ o ti wá sáà ọgbà báyìí ó di dandan kọ́ gbà gbà ọ́ wọ́n ti wá tẹ ọ̀ká dírù mọ́lẹ̀ ó di dandan kan ríjà ọ̀ká kọ̀nàkọ̀nà wa nà ọmọ ẹ̀gà hmm. ìjáde ẹlúùlù tó fàjò orí ara rẹ̀ báyìí olófàlẹ́ yẹ kí wàá béèrè lọ́wọ́ rẹ̀ ẹ̀yin tó rí ohun tó bá sọrí má pátá kí ni yóò ṣẹlẹ̀ sí yóò fọ́ dànù bí táwọn ọ̀tá rẹ̀ ó ti fọ́ dànù nù. àṣẹ ètùtù ló ṣe o. ẹ Désiré níbi ọ̀rọ̀ gbédè yìí báyìí owó ló máa ná ẹ o tí kì í dẹ̀ ṣòwò kékeré ètùtù tá à ń sọ yìí àánú ẹ̀ tó mílíọ̀nù kan àtààbọ̀. wo bí kí wá láwọn nǹkan ètùtù abo màálù tó ti bí ìbejì lẹ́ẹ̀mejì àti akọ tó gùn méje ràkúnmí méje ẹfọ̀n méje erin méje kìnìún méje ìjàpá inú igbó méje ẹlẹ́dẹ̀ ẹ̀gàn méje àti àwọn nǹkan kan láti papọ̀ mọ́ tí yóò fi dohun tí ètùtù yóò fi gbà tó fi dọlọ́mọ láyé abó lè rí i ẹ bára sá ẹyin náà ní kí n bá mi yanjú ẹ ẹ wò ó kí iṣẹ́ àtijọ́ náà mọ láyé mi. Hmm, ó dáa gbogbo eré wa kù sí ọ lọ́wọ́ báyìí o tó bá ti yá kò tún pẹ́ mọ́ gbàkígbà tó bá ti wù ọ jẹ́ ká bẹ̀rẹ̀ tuntun. bàbá ó máa ó máa fún yín ó máa mú wa ó máa mú wa á máa mú wa bẹ́ẹ̀ ni ẹjọ́ ṣé ọ̀la ò ọ̀la ò pẹ́ jù. Ah, dédé ara tèmi ló ṣe bẹ́ẹ̀ ní ìníye lè lẹ́kọ̀ọ́ wọ́n wá bẹ́ẹ̀. àwa àwa àwa lọ́la ọ̀la. tẹ ẹ bá wa ti ṣe tán kò sí wàhálà tẹ ẹ bá ti kó wa ẹ kó bá wa níbi ìtùtù àwa bẹ̀rẹ̀ ní pẹrẹwu. ẹ kí ló ṣe bẹ́ẹ̀ ẹ má lẹ ẹ má lẹ ẹ má lẹ ẹ má lẹ ẹ má lẹ ọfẹ má lẹ ẹ má lẹ ẹ má lẹ ẹ má lẹ. kí ló tó ń ṣe báyìí kí ló ń ṣẹlẹ̀. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní ìdòwò kan láàárọ̀ la owó yẹn dẹ̀ pọ̀ díẹ̀. èló lówó tó ní ìdò. ẹ one point five ni. ṣé o mọ lẹ́vù ẹ̀ nínú ilé yìí mo mí pé ṣé o mọ yẹra ẹ̀ ni àbí o ṣẹ̀ṣẹ̀ ń kọ́ bó ṣe fẹ́ mọ yẹra ẹ̀ àbí mi ò tí ì fún ẹ láyè tó láti mọ bó ṣe tó nínú ilé yìí so one point five million naira ló fẹ́ béèrè ló ń fi ọwọ́ ló fẹ́ kán ọwọ́ ẹ̀ ó ló ń bẹ̀rù láti bá mi sọ̀rọ̀ kí ni mo ní tí kì í ṣe tiẹ̀ náà ṣé wò mọ̀ pé gbogbo nǹkan tí mo ní ní ayé tá a wà ìwọ ló ní ó dà gbogbo owó mi tó rò pé tèmi ni ìwọ ló lówó ìwọ ló ní máa nà lọ bó bá ṣe wù ẹ́ náwó ẹ <laughs> ìwọ ni gbogbo nǹkan mi mo fẹ́ lè sọ wípé Desire ìwọ lọ́rọ̀ àgé mi máa náwó lọ one point five ló béèrè máa fún ẹ ní two million naira. wow two million naira for me ah, oh my god thank you darling thank you thank you mi ò wait. ṣe ìlú ẹ ti kún sí i. Ah, ọmọ tí mo rò àmàjọ tí ọ̀dọ́ ń mi láàárọ̀ ọ̀la bẹ́ẹ̀. láàárọ̀ ọ̀la yìí. Eh, kò sí nǹkan méjì torí ọ̀rọ̀ ọmọ bíbí náà ni ẹ eh, mo understand but o ṣe jẹ́ ká lọ sọ́dọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ abẹ́ ọ̀sán àbí rọlẹ̀ ìyẹn kọ́. a sọ̀rọ̀ nípa nǹkan tó ń dùn wá ọ̀rọ̀ ọmọ bíbí là ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ní lọ lọ́sàn-án àbálẹ̀. mẹ́jọ afẹ́rẹ́ wa dìgbà mẹ́yìn àárọ̀ ló dáa. Oh, mo ti lọ lábẹ́ hmm? <laughs> Ah. mi ò lè wé láti wọ. èmi kò Hello, Ṣadé. Ṣadé. Ṣadé, you tún gbọ́ mi báyìí? Má bínú sí mi, mi lè sọ̀rọ̀ because ọkọ mi wà Show Ṣó yẹ? Okay. Ṣó rí ibi tí a sọ pé a fẹ́ lọ láàárọ̀ yẹn? Kò ní lè wọ́ọ̀kì mọ́ ọ́n no má bínú kò ń ṣe fault mi ọkọ mi ló sọ fún mi lánàá pé mi àti òun àmàsáyé débi kan láàárọ̀ yìí ṣọmọ ìtorí ẹ̀ ni ọmọ kọ̀ọ̀kan jọ ṣé bàbá yẹn ní àkáǹtì ok good ẹ wọ́n má wọrí màá gé back ṣe sùn màá pè láìpẹ́ padà. oh. baby. hi dear. yeah i'm fine. bọ́ọ̀. mo wà ó mú wa díẹ̀. wọ́n yọjú sáwọn lẹ́nu pé alọ́rọ̀ tó wà very very important pé kí dẹ̀ make sure kó mo wá lẹ́nu so àwọn lajọ́ sọ̀rọ̀. Eh, that's good eh, mọ́mì tèmi àbí mọ́mì tiẹ̀. Eh, <laughs> mami. mọ́mì ẹ̀ gọ̀ọ̀gọ̀ oh, ok kò sí problem ṣé o sọ fún ọ pé à ń lọ síbi kan ṣá ẹ mo mọ èmi náà ti sọ fún wọn pé mẹtọkọ mi lọ síbi kí wọn tí máa ti kúrò ńbẹ kí n máa gba ọdọ àwọn bọ. ẹ kò sí problem tá a bá ti kúrò níbi tí èmi àti ẹjọ ń lọ máa lọ drop ẹ sọ́dọ̀ mọ mi àbí o dẹ kúkú lè sùn ọ̀dọ̀ wọn mọ́jú náà bóyá kó kúkú prepare rẹ ń sìn kó gba nǹkan tó bá fẹ́ kó. ẹ ẹ ẹ ah baby o mọ̀ pé mi kì í láì kó máa stress ara ẹ̀ o nǹkan tẹ̀mí kan rò ní pé tá a bá ti ń lọ́ọ̀sìn ṣòye kémi lọ́dọ̀ tẹ̀mí then wọn náà you take your car so tá a bá débi tá à ń lọ ibi tí mi àtẹjọ ń lọ yẹn tá a bá ti ṣe tán bẹ ìwà máa bọ̀ nílé ìmẹ́rẹ̀ máa gbọ́dọ̀ lọ ìyẹn kọ́. oh that's good So o mọ̀ pé mi ò ro débi tó sọ yẹn rárá idea to make sense ni no problem. Um, mo ń bọ̀ jẹ́ sáré gbé bàgbà. ah ok all right then. ok ok yeah. ok then. Okay. Hmm. <laughs> Desire obìnrin ètè lẹ̀ ní ọgbọ́n làwọn ọkùnrin ń lò. Okay. àlàáfíà ni fún yín. ẹ ló mọ mi ẹ ra mà. pastor mrs. ebi mà nìyẹn bọ́dọ̀ bọ̀dé ẹ ǹlẹ́ Olúwa ti gbàdúrà yín ìwé ah. jésù ah. bọ́dọ̀ bọ̀dé ah. gbogbo ìjọ ní kí n máa dúpẹ́ lọ́wọ́ yín ọlọ́run ló lọ́pẹ́ àti yín àti ìyàwó yín gbogbo òdílé yín nìdúpẹ́ wọ́n ń dúpẹ́ gidi gan ni. <laughs> ọpẹ́ yẹ ọlọ́run. pàápàá ti àjọ̀dún àwọn èwe tẹ ìnáwó sí wa ẹ ṣé àdúpẹ́. ọlọ́run ní ká fọpẹ́ fún. inú mi dùn pé mo pàdé yìí hmm. pẹ́ ń jáde lọ́wọ́. àfẹ́ sáré jáde ní mi àti ìyàwó mi ìyàwó mi náà ni. bẹ́ẹ̀ ni. ní orúkọ jésù mi ní agbára ẹ̀jẹ̀ jésù mi olúwa ọlọ́run ọba ìyanu hmm. o ti ń dúró ti ìdílé yìí má ṣe padà lẹ́yìn olúwa ṣe ìyanu mi kó ràn wọ́n lọ́wọ́ kó bùkún wọn kó gbé wọn ga olúwa ṣe ìyanu ní orúkọ jésù kristi olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù hmm. thank you ma. wọ́n dàbọ̀ dé. Ma, hmm. bí mo ṣe ń gba àdúrà lọ hmm. olúwa fi ń yé mi wípé. nǹkan kan wà tẹ̀yìn lé ẹ̀yin àtìyàwó yín olúwa ní ó máa tẹ̀yìn lọ́wọ́ láìpẹ́ ṣùgbọ́n wà ó ẹ má ṣe ṣe iyèméjì. ká má ṣe iyèméjì. ẹ má ṣe iyèméjì rárá. Hmm. ẹ ẹ̀dẹ̀ gbọ́dọ̀ yà sí ibi kankan ṣe rí gbogbo ibikíbi tí wọ́n bá ti ń gba àdúrà ẹ máa yà síbẹ̀ ẹ máa kún fún àdúrà yín àti ìdílé yín gidigidi gan olúwa dúró tì yín olúwa wà pẹ̀lú yín olúwa gbàdúrà yín àmín jésù àmín àmín àmín àmín. Um, eh, mọ́mí gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan kí ẹ tó bẹ̀rẹ̀ àdúrà ìyàwó mi rèé mi ìdẹ̀rù pé ẹ tí ì rí wọn rí ẹ máa ń béèrè wọn lọ́wọ́ mi ni <laughs> ìyàwó mi rèé ọlọ́run adé ìyanu fún wa lóòótọ́ eh, bébì ah, pastor mrs ni wọ́n ṣàgbọ́ tí mo pè wọ́n lẹ́ẹ̀kan church wọn wà ní arínlẹ́sẹ̀ mo máa ń lọ lọ síbẹ̀ náà rèé ṣàrántí pé máa ń wá sọ́dọ̀ yìí tí máa ní kẹfọ̀rọ̀ mi ṣàdúrà èmi àti ìdílé mi ìyàwó mi rèé tí ó ti yé yín ẹ mọ̀ kọ́ tí màá ṣe ń sìn èèyàn ọlọ́run náà ló náà màá wá jẹ́ kí ẹ gba nọ́mbà ẹ̀ so gbogbo àwọn mẹ́sẹ̀gì tẹ máa ń send sí mi tẹ bá ń jẹ́ kí n mọ̀ wípé ẹ ní ìdí kan ní church yẹn sìn ẹ máa send ẹ̀ sóun náà òun náà máa send a máa send nǹkan tó bá ní a máa send ẹ̀ sí. yes ma ẹ ṣe gan ma ẹ wọlé ẹ ká gbé yín dání. ah ẹ má ṣe ìyọrọ nínú ògbé mọ́tò wa. oh fantastic tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ má lọ ẹ má dọ̀ ma ẹ ṣàwòrán tó bẹ́ẹ̀ ma ẹ jọba ẹ má ẹ má lọ ẹ láti wá àwọn ọmọ yín ma. Allahu Akbar ẹ kú oríire ah, ọlọ́run ti gbọ́ àdúrà yín ojú ò sì ní tì yín àmín gbogbo ní tẹ̀fẹ́ ní ó tò yín lọ́wọ́ wàlá haúlá wàlá kúwàtà ilá abilá àlewìlá sí i ọlọ́run ọba tó dá wa yìí ọba ńlá ni ọba tó máa ń fi ọba jẹ ni ọlọ́run ọba yìí máa ń fi nǹkan sí ipò míì tó jábí pé ẹlòmíì ò bá kíní ti bàjẹ́ ọlọ́run á sì jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé kó o bá jẹ́ ẹyin lè rò ti bàjẹ́ nǹkan míì ń bẹ tẹ́ sì dá tó sì ti bàjẹ́ bọ́lá ti mọ dára nù ọba tí ìfọba jẹ ni ẹ wo ọ̀rọ̀ yín ò le yahabul man yasau inasa wa yahabul man yasau zukura ọlọ́run ti tán láti dá yín lóhùn ẹ lọ fọkàn yín balẹ̀ ẹ wo ẹ bí ọmọdé mi pé yóò sùn yín tẹ́lẹ̀ ẹ bí mọ́ bẹ́ẹ̀ ni ẹ má sáré káàkiri mọ́ o ẹ gbọ́ ẹ tẹ́ ẹ já mi ò mọ reason tá fi ń stress ara wa káàkiri báyìí o lórí pé kíni lórí pé a ò bímọ àwọn fámìlì mi ò dá ẹ láàmú ẹ pé kíni nǹkan tó ń ṣe lọ́dọ̀ mi tó ti bímọ ebi fúnra mi ò dá ẹ láàmú èmi tí mo jẹ́ ọkọ ẹ kí ló dé tó ń lé mi káàkiri kí n lọ sígbà kí n lọ sáwo àti lọ́dọ̀ àfà àti lọ́dọ̀ pásítọ̀ wọ́n ti sọ fún wa wípé ká ní sùúrù ọlọ́run á ṣe èmi ò mọ bòmí jù yẹn lọ má jẹ́ ká tojú bọ lé kiri mọ́ má jẹ́ ká sáré kiri mọ́ mi mọ bòmí o jọ́ torí ọlọ́run ọkọ mi kò ń ṣe fault mi ó kàn jẹ́ pé ìrètí pípẹ́ yìí náà ni. àwa la ò ní jẹ́ kó dààmú ọkàn wa àwa la ò ní jẹ́ kọ́kàn wa ṣáko lọ ọ̀dọ̀ ọlọ́run ni ká dúró sí ó gbọ́ nǹkan tí mò ń sọ bébì jọ o. bàbá ṣe pé gbá wa lólúkálùkù àṣẹ bá wa pè èmi ò ló sún mi ìgbà tó bá wu ọlọ́run á fún wa lọ́mọ gbogbo orú ìdààmú tó ń kó mi sínú gbogbo ìgbà yìí ó ń dàbẹ̀ ní pò ń dá ọ̀tún mi àbí bóyá nǹkan mi wà lọ́kàn ẹ̀ tó fẹ́ ṣe tí mi ò mọ̀ má jẹ́ ká kọjá àyè wa o má jẹ́ ká kọjá àyè wa o lẹ́yìn ọlọ́run èmi ò mọ bòmí mọ́ o àti lọ́dọ̀ àfà àti lọ́dọ̀ pásítọ̀ wọ́n ti ní ká ní sùúrù má jẹ́ á lọ mọ́ jọ. dẹ jẹ́ mi tètè máa lọ because mọ́mí um, àti máa respect me. sọyìn lọ sọ́dọ̀ wọn náà ni. ẹ mò ń lọ mo sọ fún ẹ tẹ́lẹ̀. mo rò pé gbogbo bá ṣe ń lọ tá à ń bọ̀ yẹn wọn ò dẹ́ láàmú pé kó máa bọ̀ kó máa bọ̀ ni mo ṣe ń sọ bẹ́ẹ̀. ẹ eh, ẹ eh, but ó yẹ kó mọ̀ pé mami ò lè dà mí láàmú tí wọ́n ti mọ̀ pé èmi àti alájọ jáde ṣé mo wọn ò lè disturb mi but bọ̀bọ̀ bá ṣe ń sọ̀rọ̀ ẹ̀ ilẹ̀ ti ṣú jẹ́ kó tètè máa lọ ah okay kò sí wàhálà tètè máa lọ́gbà ẹ̀. báyé lọ eré lọ́jọ́ kan mo fẹ́ dogun mo fẹ́ dọ́gbọ́n the race is not for the swift kìràkìtà eight dollar àwẹ̀ ò máa gbọ́ kéèkì má sì ní gáyà kí ni màá yí ìzẹ́nà. nínú ayé yìí náà ni. Hey, yeah. sọ̀rọ̀ kó máa gbọ́ pàápàá jùlọ kí ọkọ máa báyàwó ẹ̀ sọ̀rọ̀ kíyàwó ẹ̀ má gbọ́ sí lẹ́nu ìgbà wo ni ọkọ ò ní díyàwó tíyàwó ò ní dọkọ torí ohun tó ṣẹlẹ̀ yín sìn mo ń bá sọ̀rọ̀ kò dá mi lóhùn ó wá sọ mí di ìyàwó nulẹ̀ àbí nítorí ìfẹ́ tí mo ní sí ẹ mo dẹ̀ ń bí ẹ léèrè ọ̀rọ̀ désì rẹ̀ ń parọ́ fún mi ó dìde sọ fún mi wípé ọ̀dọ̀ màmá lòun lọ ọ̀dọ̀ màmá ni lọ àdàbà ẹ̀ ń pò gèdè ẹyẹ ilé tèmi ò tèrè mò ń gbọ́n tó ń sọ tèmi torí ẹ̀ ni mo ṣe tẹ̀lé ẹ débẹ̀ nígbà tí mo mọ̀ pé irọ́ ni gbogbo nǹkan tó ń bá mi sọ. adé afa. ọ̀rọ̀ ẹni kọ́ mọ̀ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀. kí ló ń ṣe mí báyìí mi ò dáhùn ẹ̀. ṣé o gbọ́n mọ̀ tí mo bá sọ ni ṣé tí n bọ̀ yín. ẹ bí ṣe fara yín balẹ̀ kò sáriwo tẹ̀lé báńbí tẹ́lẹ̀ kankan lè gbọ́ mo mọ̀ mọ́ tọ́ ìwà bèrè. Ah, kí ló ṣẹlẹ̀. kẹ́hìn méjì ẹ fara yín balẹ̀ wọ́ọ̀dẹ̀ ni wọ́ọ̀ ah. ọ̀dẹ̀ ṣé o mọ̀ pé ó ń gbà ẹ́ ọ̀rẹ́ mi lòun èmi àti ẹjọ́ sẹ́ẹ̀tì ẹni àjọ gba ẹni. yé mo kọ́. farabalẹ̀ òun ti yẹ ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹ tó bá dalẹ̀ abalẹ̀ lọ. ẹ torí pé ìbéèjì má bàa dí mi lọ́wọ́ torí tí n bá ṣiṣẹ́ ọwọ́ mi tán kẹ́ má máa wà mí kiri mo ṣe máa ràn yín lọ́wọ́ síbi ibi lẹ̀ máa parí ẹ̀ sí ibi lẹ̀ máa parí ẹ̀ sí. fúlàṣà tó gbọ́ tó gbọ́ sọ́ọ́ lóun kan tó ń sọ ìṣòro ni. ìwọ ìjẹ ti dé mo fẹ́ kí mi àti ẹ̀ka jọ ṣe business kan. ṣó máa yọ owó. ẹ ẹ babaláwo millions ló máa yọ. irọ́ ni o ó yá já mi. Ah, ṣé àti ṣe ṣàdé kí ni mo ṣe fẹ́ sá sá mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́ kí ni mo ṣe fẹ́ kí ni mo ṣe fẹ́ ṣàdé. kí ló dé kí ló ṣẹlẹ̀ ó farabalẹ̀ ọmọ tó máa ṣe fún mi ó pun mú bá ẹ̀bùn tó wà lórí fún ẹ mi fẹ́ mọ ètò àmì. farabalẹ̀ ọ̀dájú lèmi o èmi dájú o èmi ò rọ́yọ̀ mi kò sí kò mi o béèrè lọ́wọ́ Fọláṣadé ó mọ orúkọ tó ń pè mí skul ìgbẹ́ ò léegun ni ẹni tó bá tẹ̀ àti o now kọ́sí mi kò ṣe kò ṣe fún mi ó pùn mobile app ẹ̀ fún mi kíá. Ah! ẹ wo kó ẹ̀jẹ̀ jẹ́ kí máa lọ. ọ̀nà torí ọlọ́run ara ṣáà kò tí wọ́n kò tí ń ṣeun jù ẹ̀dẹ̀ lọ́nà ẹ bá mi ṣe. ṣé kò sórí ẹ farabalẹ̀ tí o fẹ́ kú kúrò ni. dábìlọ. ayé mi òkú ah, ọ̀yá mo ti ṣe òní ó ní ah, kí ni mo jẹ fún ẹ. ṣàbọ̀n náà olówó lọ́wọ́ ni ó tiẹ̀ lówó twelve million five hundred and seventy àìmí kọ́ ni mo ní ogun ewu wọn owó aláwọ̀ kan mọ́. no problem àtowó ẹni àtowó olówó kọ́ lọ́ọ́ máa fi kún wọn wà mí. Um, màá ṣe ẹ̀kọ́ fún ẹ torí mi kì í ṣe olè. màá yọ twelve million kúrò màá fi five hundred and seventy five naira yẹn tó kù síbẹ̀ màá fún ẹ. ẹ tán. bọ́lá tó ah! mo ti kú o mo ti kọ. Ah! ẹ wá ẹ mọ̀ pé ẹ kọ ẹ kọ ẹ kọ act funny ẹ kọ act funny kẹ dán mi wò. ẹ wòran ìwọ bọ́ọ̀lù ọ̀hún ṣe kó wáyé táàbà lọ́lọ́run tá a gbójúlé ńkọ́ mo ti gbọ́ ẹ̀rọ mo ti gbọ́ ẹ̀rọ mo ti gbọ́ ẹ̀rọ. ẹgbà tó wá ṣojú bí àtẹ̀mẹ́rẹ̀ kọ̀ọ̀kan kan dá mi náà dúró náà Désiré ṣàlàyé fún mi kí ni problem ẹ̀ gan-an náà Désiré wo ibi tọ́rọ̀ ẹ̀ fẹ́ bá ẹ̀ dé kí ló ṣí ẹ tí Ọlọ́run fún ẹ ní nǹkan on a platter of gold tó dẹ̀ fẹ́ sọ sígbẹ́ láì kí n ṣe ẹlẹ́dẹ̀ tó sọ góòdì mọ́ ní imú tó jẹ́ wípé inú ẹ̀rọ̀fọ̀ náà ló fi ń tu. ẹ nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń tọrọ ní ọwọ́ ọlọ́run ní quality tí wọ́n máa ń bi ọlọ́run fún to have in husband ọlọ́run dẹ̀ bá mi gbé ilé ẹ lọ́wọ́ as a total package ó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀. ẹ má bínú máa ṣe tún bá yẹ báyìí. mo rí i pé ohun yìí ti fẹ́ máa le sí ni mo ṣe ń bẹ̀yìn kẹ́ má bínú. ṣé ò ń gbọ́ṣẹ́ ṣé wọ́n ló yẹ kó bèmí bọ̀dé àbẹ́mi ló yẹ kémi bẹ́ẹ̀ wípé kò jọ tòrọ náà ṣòra yí ẹ ó ṣẹ ẹni tó yẹ kó bínú sí ẹ ó tún bá ẹ bẹ́ èmi pé kémi má bínú sí wọn ṣòra yí ẹ báyìí dúró kí ló ń wá kiri ọlọ́run ti fún ẹ ní ọkọ bíi bàbá ó dúró fún ẹ bí ẹ̀gbọ́n ó dúró fún ẹ bí alágbọ̀rọ̀dùn bí aláfọ̀rọ̀lọ̀ n tó ṣe nínú ayé mi pẹ̀lú bàbá ẹ dúró ná ṣé o lè ṣèdá ẹ ni tá mi pábánbárẹ̀ o tún wá parọ́ mọ́ mi lọ́dọ̀ bọ̀dẹ̀ ẹ́ tí bá ṣe pọ́lọ́ ń ṣàánú mi ọlọ́run náà ló fún mi tí ò jẹ́ kí n fojú sunkún wọ ọkọ mi. ojú òun tí ẹ sùn tí ìbá ṣọpẹ́ lọ́pá ìkíni mo fẹ́ máa sọ. ò ní sọnù mọ́ mi lọ́wọ́ àwọn òbí ẹ̀ náà wọn ò ní wá etí ojú òní tí ẹ̀wọ́ náà ò ní bọ́ sọ́wọ́ lọ́wọ́ o kí ló ń wá kiri náà dé sí rè. mami i'm sorry kémi má bínú èmi ni wọ́n fẹ́ bẹ́ẹ̀ àbí èmi ni wọ́n sọ fún pé kémi má bínú àbí kó o kúnlẹ̀ ní orí ẹ̀kún ẹ̀ kó o máa bẹ ọkọ ẹ̀ báyìí kí n dẹ̀ rí àrídájú wípé ó dáríjì ẹ̀ látọkàn. baby i'm sorry ah. i'm sorry. ẹ wo mọ́mí àdúrà lè máa fẹ́ ràn wá lọ́wọ́ ayọ̀ náà ló ṣe. ṣé kí ló ń wá kiri ọkọ̀ ògbé ẹlẹ́mìí gbóná lẹ́yìn ikú pọkàn ẹ̀pọ̀ sí ọ̀dọ̀ ọlọ́run kò ní ẹ lára kò gbé ẹlẹ́mìí gbóná ẹ òun kọ òun wá ló tún yẹ kó máa wàásù gbàgbọ́ fún sọ́ọ̀nì gbàgbọ́ tẹ̀ tún fẹsẹ̀ múlẹ̀ ju ti ẹ lọ. àwọn ìyá àjọ o. aṣáájú ọkọ adìrín mọ́ eégún ńlá adìrín kankan ó jẹ́ fún Ọ̀rúnmìlà níjọ́ tó sì lọ fẹjọ́ ẹ̀sùn àwọn àjẹ́ wọ́n wá rẹ́gùn ilé pé kó lọ bá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà dákẹ́ kò fọhùn eégún lé ní kílódé tí wọ Ọ̀rúnmìlà ò fọhùn Ọ̀rúnmìlà nítorí pẹ́nìkan ìbéèrè ahoro lé lọ́wọ́ odi ni. egun létún lọ padà báwọn ìyá mi àgbààgbà ó lẹ́ni tẹ́ ẹ rán mi sí mọ̀lẹ́nìkan ìbéèrè ahoro lé lọ́wọ́ òdì wọ́n ní bẹ́ẹ̀ ni lóòótọ́ ẹnìkan ìbéèrè ahoro lé lọ́wọ́ òdì wọ́n ní kó tó padà lọ kó lọ bá Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà má sọ àkísà ó dà bora egun lé ní bora nítorí àkísà bíi àtàn ni ó ní gbogbo ohun tó ń fi bì oṣù ayé ẹ fi bì í àjẹ́ ayé ẹ mọ́ fi bì í lẹ́bọ̀ lóògùn ayé ẹ mọ́ fi bì í èmi náà wá ń sọ báyìí pé oṣù ayé ẹ mọ́ fi bì mí o àjẹ́ ayé ẹ mọ́ fi bì mí o lẹ́bọ̀ lóògùn ẹ mọ́ fi bì mí o bẹ́gùn bá ṣe bí wọ́n bá ṣe eré wọ́n fọ̀nà gbàlẹ́ ìjì ni gbogbo ohun tí mo bá ṣe pátápátá ó ti dà ṣe gbé. ẹ̀rọ pẹ̀sẹ̀ ní ti gbé ṣẹ́ẹ̀bí mẹ́yìn ọmọ ṣe rí ètùtù kan ni mò ń ṣètò rẹ̀ lọ́wọ́ àwọn tí ń sìn bá ṣètò rẹ̀ n ò ní pẹ́ dé mo sì fẹ́ parí iṣẹ́ wọn kí wọ́n dé kákan lọ rè yín ojú rẹ̀ ló kù lọ́jọ́ pẹ́ díẹ̀ kí n tó kọjú sí yín òṣàtúndé ṣe dáadáa ni ọjọ́ mẹ́ta. màámi ọ̀rẹ́ mi ni mo mú wa iṣẹ́ kan náà lájọ ń ṣe àmọ́ nǹkan ò lọ bó ṣe yẹ kó lọ lọ́dọ̀ tiẹ̀ dáadáa ó wá níṣẹ́ kan pàtàkì tá ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wá wò pé kí n mú wá kẹ́ bá mi wá nǹkan ṣe fún un kó má lọ fi tiẹ̀ fà mí sẹ́yìn. ẹ o ṣé bí ó ṣe wí bẹ́ẹ̀ ló ṣe rí. bẹ́ẹ̀ ni mà ẹ kò ṣe pé mi náà rówó tẹ́lẹ̀ mo máa ń rówó dáadáa ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta ni gbogbo nǹkan kan yí padà fún mi so iṣẹ́ tó wá pa èmi àti ẹ̀ pọ̀ òun lòun ṣe wá sọ pé kí n wá sádìn sòtúrẹ́ ni mo ṣe tẹ̀lé wa mà. ọmọ pé a ọmọkùnrin ò tó èèyàn máa ń Oh dóná bóyá lọ mọ̀ pé tí ọba gé èèyàn dandan ni kó gé èèyàn ọ̀sán ṣòkòtò rẹ gírígírí ni àmọ́ bó ṣe jọmọ mi ló mú ọ wáyé fọkàrà rẹ balẹ̀ iṣẹ́ ti di ṣíṣe torí pé mo ti dàwọ́ náà mọ́mọ́ tọ́ torí bó ṣe ń wo òun ọmọ dáadáa ni o kò sì lè gba nǹkan tì lọ́wọ́ mi èmi náà wàá ṣiṣẹ́ gidi fún ọ tó rówó tẹ́rù ọ̀bọ̀ owó gidi tààrà tí dẹ́rù bó sì tó rí i owó owó à tóòrì tó ṣe àá wọn ó ṣe fún ọ torí wọn ní ṣẹ̀ǹṣẹ̀ wọn ìyá ń jẹ wọn ó dífá fún àfòmọ́ tí sọ lọ́jà fún gbogbo igi nínú oko Ọ̀rúnmìlà ti fi ọ́ sọ lọ́jà fún gbogbo ayé ewé pín ti pín retí ẹ wá wálé sáwéré pépé tí fóun rere bì ọ́ wò bígbìn bá fẹnu ba yọ̀ báyìí pè fani àbò ní bọ́ lọ́jà lójú tí fífi gbogbo tilé tọ̀nà rẹ̀ tọrọ gbogbo àwọn tó bá ń retí kó rówó gbà lọ́wọ́ wọn báyìí ọmọ rí gbà ẹlòmíì tó ò retí kó rówó lọ́wọ́ rẹ̀ rárá yóò pè ọ́ ó sì rówó lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni níṣẹ́ tí ń ṣe fún ọ sórí iṣẹ́ tí wọ́n ṣe fún ọ odidi alábàáhùn àtẹwé àrùn láàfi ṣiṣẹ́ hùn tàbá ti wá ṣetán àṣejẹni tọba ti jẹ́ báyìí ó ti fewé àrùn sáhùn jẹnu ọ̀rọ̀ gbogbo ọ̀gbọ́dọ̀ wọn mọ́ ó di dandan àmọ́ kí wàá sùn ọ̀la láàtò lè ṣiṣẹ́ ní ọba dọ̀là kí wọ́n tó padà wá kí wọ́n sì kẹ́sà sí ilé ẹ̀fọ́ bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ẹ fún mi kí ló fẹ́. ọkùnrin yàn. 70 k 50 k ọ̀yà wẹ̀rẹ̀ ni ṣe ìwọ ọmọ ẹgbẹ́ tó ń wá orí àwọn tó ń wá ẹ̀sà àwọn odidi àwọn ló máa ra ni mọ̀kí máa wéṣẹ̀ nìkan kí n tó kíwọ̀ tó ní nǹkan tó fẹ́. dadi ẹjọ tó lọ ẹ má bínú pé mo root sí bí mo ṣe sọ̀rọ̀ bí dadi ewéjò kò ṣe ní kí n sọ̀rọ̀ ni wọn ni mo gbọ́dọ̀ boat pé tí mi ò bá bòde ẹni ta ọgbìn yẹn fún mi ẹ má bínú ẹjọ torí Ọlọ́run ẹ gba fifty k mi mo bẹ̀ yín torí Ọlọ́run. ó yá wẹ̀rẹ̀ ni wọ́n kì náà ṣùgbọ́n gbá kan náà pọ̀ sí rí. ẹ eh, ẹ ìjọ tó lọ náà gba fifty k lọ́wọ́ mi sá ọ̀rọ̀ pọ̀ ti yà rẹ̀ wá fẹ́ràn ayédọ́tọ́ bá kọ́ wọn. ẹ ẹ ẹ sá èrè lè fẹ́ gbàjà sá. mo ti sọ fún ẹ seventy k. kò dín wọn náírà. tó bá ti rẹ́dì gbọ́ pé mi. ẹ ẹ sá tí bá ti rẹ́dì báyìí sìn kò sí mo fẹ́ connect yín torí mo mọ̀ pé màá rẹ́dì ó pẹ́ ju ọ̀la tàbọ̀túnla màá rẹ́dì so ẹ fún mi ní nọ́mbà yín. ilé kẹ ò fẹ́ gbàbọ̀dì fún mi àfẹ́fẹ́ ò ní fóònù. Hmm? sùn. sá. ọ̀gbẹ́ni sùn. màá fara yí rẹ o sùn. tí bá ti wá rí ìdìbò àmọ́ ẹ̀ connect ní sá. ṣe ti wà ní reception okay. It's sọ fún ọ pé restaurant ló ń bọ̀ all right. Abram. Bọ̀dá mi. Oh. Ah, nǹkan lọ́dún láàrin yín. Ibo lẹ ti ń dàbọ̀ gan báyìí. Ó káàkiri káàkiri ni ọmọkùnrin á ṣáà jẹun. Káàkiri káàkiri again. Ṣé mọ̀ pé káàkiri káàkiri yẹn náà lẹ́ ń sọ ń gbà yẹn tó fi gbé yín lọ síbi tẹ́ ẹ bọ̀dá mi. ìwọ ṣe láìkí kó máa rán ọ́ létí nǹkan burúkú báyìí nǹkan dáadáa ni ká máa rán wa létí. imagine tó bá yẹ pé ẹgbọ́n nǹkan tí dáàdì ń sọ ń gbà yẹn ni kò ní rí báyìí ẹ wo bí ẹ ṣe dàgbà tó ẹ níṣẹ́ kan pàtó tẹ́ ń ṣe àbí ṣé wo lẹ́ ń ṣe báyìí nísìn. torí iṣẹ́ yẹn gangan ni mo ṣe wá báyìí àbúrò mi mo need seventy thousand naira as a matter of urgency bye bye bye bye. seventy thousand naira èmi ò ní seventy thousand naira o tẹ́ bá nìkan mi sọ ẹ lè sọ bẹ́ẹ̀ seventy thousand kò sówó lọ́wọ́ tèmi. torí pé òmò nǹkan tí mo fẹ́ fowó ṣe ló jẹ́ kó máa sọ báyìí ọ̀rẹ́ mi kan ló fẹ́ ta àwọn bet shop tó máa ń ta káàkiri yẹn nígbà tí mo máa cost ẹ̀ ó wọ̀ tí one million naira bó torí pé ó fẹ́ travel ló fẹ́ jùlẹ̀ ní two hundred thousand naira nínú two hundred thousand naira ẹ̀gbọ́n ẹ̀ ti wá tiraka ó ti rí one thirty seventy k péré lókù tí mo nídìí tí n bá dẹ̀ fi rí seventy k yẹn láàrin èmi sọ́la ó bọ́nu ẹni tó bá fún ní better offer yóò fi ilẹ̀ fún ni ẹ ẹ sọ fún mi pé nǹkan tó wà important báyìí lè fẹ́ fowó ṣe seventy thousand naira ah! ẹ bọ̀dá mi ṣé kò pẹ́ jù lọ́túnla. ọ̀túnla ah, ọ̀túnla pẹ́ ọ̀la ah, ọ̀túnla. oṣù kọ̀ọ̀kan lọ́nu báyìí. but ọ̀túnla yẹn gbọ́dọ̀ jẹ́ àárọ̀ kùtù wáyé. Hmm, àárọ̀ kùtùkùtù. Eh, bí six a.m. seven a.m. Eh, ṣé kí n má sùn wọn jù. it's okay it's okay wàá rí mi ní seven a.m. kò ṣe gan. ẹ dúró jẹ́ kó fún yín nìkan. àbúrò fi nǹkan jíjẹ lẹ́ẹ̀. sí mi rè ìmọ̀ yálà ya ẹ̀rẹ̀ o ò gbọ́. ilẹ̀ ọmọ ẹ ọkàn tó gbé wà ojú dání mo ṣe dénú ilé mo ti máa pé gidi gan ni. èmi náà mọ̀ torí ibi tẹ́ ẹ ní kí n lọ ni mo lọ nígbà tí mo ti wá rí ojú ẹni tí mo lọ gba ọkàn èèyàn lọ́wọ́ ẹ mo ti rò pé ilé ò lè pààyàn lóòótọ́. kárí Eh, but baba nǹkan kan ṣì ń ro mi lójú ẹni wípé owó tí mo gbà last òun ló ba oògùn owó ta ọkọ fẹ́ ṣe jẹ́ <laughs> ṣálágbára èèyàn ni. alágbára bò ó ìwọ ọmọ pé oríṣiríṣi èèyàn lÓlódùmarè dá ẹlòmíín wà ẹlẹ́jẹ̀ funfun ni tó bá tọ́ bọ̀ nǹkan kan wọn bàjẹ́ ẹni tó gbowó ńlọ rẹ̀ kò lè jújẹ ajá ò lè jẹ́ bẹ́ẹ̀ ni kò ṣeé tú dànù kò lè jẹ́ èèyàn láyé igi lásán ni fóòtù fẹ́ẹ́ tẹ̀ ń kàn rìn kí ni agolo ẹ̀dá ni. bọ́sà ẹni tá à ń sọ̀rọ̀ yìí olówó lòun àtọkọ ẹ̀ in fact jeep gan lòun gan lò fúnra ẹ̀. sí ọ ẹlòmíín rìn káàkiri tó jẹ́ pé òkú lásán ni bó ṣe wà ń tí wọ́n bá fún kò lè soje tí wọ́n bá tẹ̀ kò lè ṣẹ̀jẹ̀ gbogbo ògbésí ayé òfò ni. bàbá bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. ìyàwó ọ̀rẹ́ mi màlẹ́ ń tà ń sọ̀rọ̀ yìí. ẹ sí ọ ìwọ náà pé ìyàwó rẹ rẹ ayé ẹ ti dègbé sí ayé ẹ ti dagolo kò jẹ́ nǹkan kan. bàbá ẹ ká gbé tiwọn yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan bó o níṣẹ́ tèmi. iṣẹ́ rẹ ó ṣe ń ṣe tó ti gbé ọkàn tí mo ní ọ̀rà wá ìwà torí ọkàn láìrọ́pò owó tá a ní ó ti bàjẹ́ òun ó fún mi láàyè fún bí ọjọ́ bíi méje. ọjọ́ méje mm. ọjọ́ méje ti pẹ́ jù ọjọ́ méje pẹ́ èmi fẹ́ ṣiṣẹ́ rẹ díjúdíjú ni mo fẹ́ kó jiná dọ̀kan tó jẹ́ pé ọwọ́ tó o bá lò báyìí ó yìn mí láwo èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ àtònímù ní ọ̀tá tànà mànà gba mélòó níjọ́ méje fi pé. ọkàn balẹ̀ ẹ máa dúró ẹ máa dúró ṣe èrè ọ̀dà ẹ ṣé bàbá ìwọ kárí ẹ ṣé bàbá ìwọ kárí ọ̀rá o. ọ̀gá o ṣé ẹ mọ̀ pé ọwọ́ tó bá ń dùn yàn báyìí yàn kí n fi sábẹ́ aṣọ mi mo mọ problem yín o mo dẹ̀ tún mọ solution yìí bó nígbà tí ẹ kárí mi àlọ́run ló jẹ́ kí ni máa wò yín ràn. Túndé kí ló mean. gbàmígbàmí lèèyàn ń gbà a kì í gba má ṣe má mọ̀ tí dájì bá tiẹ̀ jẹ nǹkan tẹ́lẹ̀ ẹ̀kùn ṣé atakóró wọnú àdó ṣó lè mú ọmọ ìwọ ní ìlú. it's okay please Túndé go straight to your point so that I can understand you. ṣe rántí ijọ́ tí ìyá ọ̀ṣà wá sílé. dádì àti mọ́mí ò wá sí ilé báyìí kí ló tẹ̀yìn náà pé wọ́n kẹ́ tó máa bọ̀. ìyàbí fóònù mi ti yọnu mo ti ní bí fún náà mo dé mo ní fóònù mi ti yọwọ́ mi ò sì tíì tún ṣe èmi ti wá rò pé bí wọn bá bá bàbá yín sábàyà yín lé tó jẹ́ mọ́ ọ̀bọ̀ nù. ẹ wò ẹ wò mami nǹkan tó ń ṣe fún yín fóun gangan nìyẹn kẹ́ ẹ lè máa mọ́nítọ̀ pé àmọ́ ń bọ̀ o ṣe wà ń lé o wọ́n á ti sọ fún yín pọ̀ wọn ò sí ilé ẹ̀ ní dára yín láàmú látòdìdí ọ̀hún yẹn àwa gbọ́ pé fóun yín ti yọnu ẹ dẹ́ wáyà kan ládùúgbò tẹ́ máa lè gbá fóun wọn tẹ́ máa fi pè wọ́n. tẹ́ máa fi pè é àbí. bá a dọ́gbọ́n yọ kínní mi sí orí tẹlẹmí kan bá àmọ́ ọkàn mi ò tiẹ̀ sí ń àmọ́ ti dá bá ná ibi wọn bá mo sì ti bẹ́ẹ̀ ni mo ti bá ńlẹ̀ náà ni bóò ni òòsà adésire bóò ni iṣẹ́ ìwọ ńkọ́ òòsà túndé ilé ìwé ńkọ́ sí gbogbo ẹ̀ lọ déédéé ó tiẹ̀ ti wá dáa báyìí. ẹ wo ẹ̀yin méjèèjì ọ̀rọ̀ ò nílé ọ̀rọ̀ wà tí mo fẹ́ bá yín sọ ṣe rí ẹ̀yin méjèèjì bẹ́ẹ̀ ṣe wà yẹ mọ́ jìnnà sílé ilé lábọ̀ sinmi oko pápá ọmọ tó bá sọ lẹ́nu àpòyà ló sọkọ̀ ó ṣàpòyà kọ́ ni ṣe tí rí ìwọ òṣàdésíre yìí ìwọ ni mo ní bá sọ̀rọ̀ jù mọ́ jìnnà lé gẹ́gẹ́ bí ìwọ náà ṣe mọ̀ wípé àwọn ọmọ méjèèjì tèmi bí ọkùnrin ni ìyún àwọn ẹ̀gbọ́n yín àbúrò mi náà òṣàdélé ọmọ méjèèjì tó náà bí ọkùnrin ni méjèèjì bàbá yín nìkan ló bí obìnrin ìyún ìwọ ìwọ tó sì bí ọ̀hún náà ìwọ ni ò tiẹ̀ yóò jìnnà lé jù torí bẹ́ẹ̀ ni torí òòṣà tá à ń ṣe yìí òòṣà bó ní àwọn obìnrin jogún rẹ̀ nínú ìdílé wa sórí bó ṣe wà yín níbi tó dàgbàdé tọ́jú orí rẹ dé yìí ó yẹ kí n ti máa fojú rẹ mọ òòṣà ká ti máa fojú òòṣà mọ wọn náà káyìn méjèèjì ó ti máa mojú ara yín torí òòṣà tá à ń bá ń ṣe tá à fi hàn ọmọ ẹni irú òòṣà bẹ́ẹ̀ ìpẹ́ parun èèyàn sì ní bọ́gì bọ̀pẹ̀ kí gbarun mọ̀lẹ́ ọmọ gbé ni sọ̀rọ̀ òòṣà yìí òòṣà tá a ti jogún látayébáyé látọwọ́ àwọn ìyá ńlá ìyá ńlá wa ni àti àtọlẹ̀dọ́lẹ̀ ni ìwọ ló ti yẹ kó ọmọ mojú rẹ̀ kájọ mọ kẹ́ mojú ara yín mọ́ lé o I reject it in Jesus name. Kí ni mo jẹ báwọn? Èmi nídìí òòṣà. Bí ah, wọn ah. kí lè sọ sí kò dùn. Ẹ jọ̀ọ́ má bínú. Ṣé ìyẹn ni course mi ṣe ní school? Ẹ dá mi lóhùn. Ṣé ìdí òòṣà ni course mi ṣe ní school? Ẹ wo ìjọ́ ìdúró lọ́hùn. Ẹ má tún start lẹ́nu. Mo fi Ọlọ́run bá bẹ̀yìn. Tọ́wọ́ kọ́ ẹ ní kò tẹ́fẹ́ sọ. Á dákẹ́dákẹ́. Ẹ wá ọkọ mi sọ dàrún. Ah, Can you imagine? Kí mi máa bọ̀ nídìí òòṣà? Àbọ̀ ọ̀dà bíi pé ọ̀rọ̀ tí mò ń sọ ọkọ̀ wọlé tí o. Ṣòro sàtà ń sọ pa rẹ̀ yìí ọmọdé ò mọ ògùn ń pè lẹ́fọ̀ọ́ bó o bá gbà tó o sún mọ́ ọ̀yà kan ò tún jẹ́ ọmọ. ẹ wo ẹjọ ẹjọ bí ẹ wo ẹ wo ẹ wo bí mo mi ò ẹ mi ò láì jẹun jù yín ẹ jọ ń torí ọlọ tẹbá ní ìkọmí kẹsàn tẹbá ní ìkọmí ẹjẹ ká fún yín nǹkan tó bá fẹ́ jẹ. ṣó ti yẹ yín sìn tẹbá mọ̀ pé ẹ ní nǹkan tẹ fẹ́ sọ ádà kejìjẹ kẹ lọ wọlé kẹ lọ sùn àwọn tẹ wá wá wọn àtòdé ṣó ti yẹ yín sìn ẹ jọ ẹ má repeat òòṣàbẹ ní tèmọ kí lẹ kí sọ tí kò dùn ah abẹ́ ìgbọ́n tẹ̀sán lẹ́nu ni. ẹ wo bí big mummy owó tí mo ní báyìí ó ní mo yá yín tẹ́ bá ti bá ògbó àdàrà ikú mo mí pé gbogbo òṣàwèrè tẹ́ ń tẹ̀lé kiri tẹ́ bá ti bá kú tẹ́ ẹ kọ́ tẹ́ ẹ fi ayé yín fún Jésù big mummy àánú yín ṣe mí ẹ wo ẹ regret ẹ jẹ burúkú ìyà lọ́rùn ẹ máa jóná báyìí ni àbí tí ìpè bá dún tí èmi ń fòrò báyìí tí mò ń lọ sọ́run rẹ báyìí ẹ wo mo máa juwọ́ sí báyìí ni torí mi ò ní bísí rárá mi ò ní wọ́n láti bísí bẹ́ẹ̀ tó dáa ń bá yín sọ ẹ̀kọ́ ẹ̀ gbọ́ òòṣà òòṣà lẹ́ pariwo always I don't know I don't know ah òòṣà Désìrè èmi ní í ṣe rádaràdá wọn ẹ̀gbọ́n bàbá rẹ ní í ṣe rádaràdá wọn èmi ni wọ́n jẹ burúkú ìyá wọn àbí bẹ́ẹ̀ kọ́. gbogbo nǹkan tẹ sọ fún ìyá òòṣà lọ́jọ́ yẹn ti pọ̀ jù ó ti pọ̀ jù tí ẹ bá tiẹ̀ ní wọnú ilé òòṣà ó yẹ kẹ́ jẹ́ kí dáàdì ṣàgbẹnusọ fún yìnyín kó jẹ́ kó jẹ́ ìyẹn máa fẹnu ara yín sọ. Túndé ọ̀rẹ́ ti yé mi dáadáa sí i ó ti yé mi dáadáa tí bá ní kò yé mi bàbá irọ́ ni mo pa so ṣé nǹkan tó sọ fún mi sì ni wípé torí pé mi ò wọnú yàrá òòṣà wọn ẹ tí mo insist pé mi ò wọnú ilé òòṣà wọn ni wọn ṣe jẹ́ kí n rọmọ bí right ṣé tọ́ ni mi ṣe rọmọ bí. Hmm, rárá o ṣùgbọ́n ìyá òòṣà ti sọ létí mi rí wípé tí ẹ bá kọ̀ tẹ́ ẹ wọnú ilé òòṣà yẹn ẹ ní rọmọ bí. yé mo gbé wọ́n sọ bẹ́ẹ̀ ha ó dẹrọ ọmọ sọ bẹ́ẹ̀ ha mo kú o ayé mi ayé mi ayé mi. ẹ wo ọ̀rọ̀ ariwo kọ́ lélẹ̀ yìí ẹ máa lọ bá ìyá ọ̀ṣà ẹ máa bẹ̀ wọ́n ni ọ̀rọ̀ ariwo kọ́ o solution nìyẹn o. láíláí kì í ṣe lójú ẹ̀mí mi kì í ṣe lójú ayé mi pàápàá mo kọ́ ah Desire ó ti gbàgbé nǹkan tí wèé mọ̀ sọ ni ó ní ìwọ kò gbọdọ̀ jẹ erékeré fún ara rẹ ìwọ kò gbọdọ̀ sùn wọn bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ fi oríbalẹ̀ fún òrìṣà kórìṣà kankan ó tún wá tẹ̀síwájú ní nǹkan ó ní ẹ̀gbẹ́ni fún ẹni tó fọwọ́ lé ohun tulẹ̀ tó tún bọ ojú ẹ̀yìn ó nítorí pé irú wọn kò yẹ fún ìjọba ọlọ́run where is your faith where is your belief ṣé nǹkan tí mo fi kó ẹnìyẹn ni inú ìgbàgbọ́ ni mo bí ẹ sí tá a bá rí anybody tó bá ní nǹkan kan ṣe pẹ̀lú òrìṣà bàbá ẹni bàbá ẹ̀ náà ló dé àmàlà bá wọn tọ́jọ́ máa lọ yanjú ẹ̀ ṣé n tó lójú tí òfin rí náà ìwọ ti rí níbi tí òrìṣà òrìṣà ti tọ́jú ẹ̀ ó ti lẹ́nu ó ti sọ̀rọ̀ rí kó gbé àwọn wèrè wọn yẹn sí kí wọ́n gbé sáré títì sí kí mọ́tò máa bọ̀ ṣé òrìṣà ní ẹsẹ̀ àtàpá tó máa fi sákúrò fún ti fún ẹ̀yìn kí náà pè lójú títì fúnra rẹ̀. rárá màmí. oh good. so ṣé orí má yẹ kẹ́ni kọ́kọ́ pòrúurú ọkọ ọ má jẹ́ kẹ́ni kọ́kọ́ ba ìgbàgbọ́ ẹ̀ jẹ́ kò sí ìwà tó jọ ọlọ́run yẹn òun náà máa bẹ̀rẹ̀ sí ní képe ọ ah, ah, kì í ṣàgàn ṣé wọ́n sọ fẹ́ pàgàn ní ẹni àgọ́ kan ṣoṣo lárí nínú bíbélì ìdí tí ó dẹ̀ fi àgọ́ ni pé ọlọ́run fúnra rẹ̀ ló ṣe nínú torí pé ogun ọlọ́run ti dá fídíì o kì í ṣàgọ́ inú ẹ̀ yìí ó máa fi gbé oyún ó dẹ̀ máa fi ẹ̀yìn yẹn ó máa fi kún ọmọ so fọkànbalẹ̀ ṣó ti yé ọkọ mi. but mami pẹ̀lú nǹkan tó wá wà nílẹ̀ ìsìn kí lè rò pé mo lè ṣe kankan torí kò yé mi mọ́. ohun tó máa ṣe ni wípé wọ́n sọ wípé tí inú ò bá ti tàn ní aṣọ ẹ̀jọ̀ kì í tán lè kanná ẹ̀hẹ́n a tún máa tẹpẹrẹ mọ́ àdúrà ní gbígbà ni nígbà tí o bá ti sú ọlọ́run kò lè sú wa ọlọ́run tó wà lórí ìtẹ́ yẹn èmi mọ̀ pé ó máa gbọ́ àdúrà ẹ̀ ṣọtẹ́sìn ò ní yàgọ́ inú ẹ̀ yóò máa fi gbé ọmọ ó yá wa máa lọ sílẹ̀ torílẹ̀ tí ń ṣú nígbà tí bàbá ẹ̀ bá dé níbí ló máa bá mi èmi pẹ̀lú ìjọ máa trash out mo mọ̀ pé by tomorrow morning á lọ bá àwọn àjọ lọ yanjú ọ̀rọ̀ òṣòṣò ìṣàwẹ̀rẹ̀ wọn tó ń kó káàkiri yẹn wá máa lọ ilé ẹ̀. mọ́mí ẹ take easy má bàdá dis. mo ti gbọ́ kò sí problem wá máa lọ. ok dàrú ọkọ mi ìfọwọ́ sí. mo ṣe jẹ́jẹ́ o. ó dẹ́gbẹ́ o kó kọ̀kọ́ sọ́kàn o ṣé o ti gbọ́dọ̀ sí rẹ má kó kọ̀kọ́ sọ́kàn má yẹ kẹ́ni kọ̀kọ́ pọ̀lú rọ ọkọ̀ ẹ̀ fún mi. rádaràdà wo nìyẹn ọmọ tí mo bí sínú ìgbàgbọ́. sẹ́ni tìǹbà ní kọ̀kọ́ ṣe pẹ̀lú òrìṣà bàbá ẹ̀ ní kó lọ́ọ́ bá ọlọ́run kó jọ lọ́ọ́ máa yanjú ẹ̀ kì í ṣe ọmọ tèmi. Ah, eh, wọ́n tẹ̀ ẹ̀ dá ó da ó da tí mo bẹ́ẹ̀ yìí méjèèjì mi ẹ̀yin yóò ṣá mo ti ríṣẹ́ ọwọ́ yín o oníṣẹ́ yìí ti jẹ́. wá òṣàkẹ́mi kí lọmọ mi gbà níbẹ̀ kí ni pọ́blẹ̀mù kí ni ìṣòro ẹ̀ abájọ tí mo rán wọn ṣe tó jíṣẹ́ náà ah ṣé nítorí pé o sọ pé kọ́mọ mi wọlé òòṣà wá tí mo dẹ̀ sọ pé kò lè wọlé òòṣà ó yẹ kó mọ̀ yí pé òòṣà àti Jésù ọ̀hún lájọṣepọ̀ ọ̀hún ṣe fámìlì ṣé torí náà ló ṣe ló ṣe jẹ́ kó rọ́mọ bí àṣírí ẹ ti tú o. dákun o dúró o ta ló sọ fún ọ o pé èmi ni mo wà nídìí àìrọ́mọ bí ọmọ rẹ. so ìwọ ò mọ̀ pé tí iná bá jó lóko màá jàlá máa délé wá ṣòfófó ò mọ̀ gbogbo ẹ ni mo ti gbọ́ gbogbo ẹ̀jẹ̀ lọmọ yẹn ń jẹ́ kí n mọ̀. Hmm. <laughs> Ah, àmọ̀jàlá mọ̀ mọ̀ fòfó ṣe dáadáa o ọmọ ṣẹ́ sórí bí wọ́n bá sọ fún ọ fẹ́mi ni wọ́n jọ mọ̀ rí ọ̀rọ̀ mọ̀ bí èmi ni hmm. mo tún wá ń fi àsìkò yìí sọ fún ọ wípé bí òòṣà dé sí rí ọba wọnú ilé òòṣà wa kó wá forí balẹ̀ mẹ́ra ẹ̀ sórí bó bá gbọ́ pa báyìí òjò ló kán sórí páànù. I rebuke that in Jesus' name kò ní forí balẹ̀ fún òòṣà kankan because i'm i'm born again mo ti gbọ́ ọlọ́run sínú gbèsè ayé wá jẹ́ ń sọ fún ẹ jésù tó ń gbénú mi ó yàtọ̀ sí òòṣà tó ń gbénú ẹ mo dẹ̀ mọ̀ pé jésù mi ju òòṣà ẹ lọ. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi àwọn tó tiẹ̀ jẹ́ pé àwọn ọ̀gá yín aṣá máa ń gbọ́ lẹ́nu wa ní ẹ jẹ́ ká fi ti késárì fún késárì ẹ̀yin náà ẹ̀ ṣe fi tòòṣà fòòṣà. ó ti ṣọpọ̀nà fún ṣọpọ̀nà ló bá sọ ọ̀dẹ̀ idiot ìkọ̀kọ̀ náà lẹ́yìn méjèèjì àbí òòṣà lẹ́yìn sìn òòṣà yìí yẹn máa gbiná mọ́ yín lára ni ẹ wo màá rọ òjò sam màá rọ òjò sam lẹ́yìn méjèèjì lórí mo dẹ̀ mọ́ pé ẹ gbiná dànù ni tí tọ́lọ́run bá ṣì wà lókè ẹ̀yin èèyàn rádaràda yìí tó o bá lọ tú ọmọ mi sílẹ̀ ibi tó fi sí òòṣà kẹ́mi wo tó o bá dé ìlẹ́yìn ọmọ mi màá kégbin ọlọ́run màá dẹ̀ gbiná dànù. ọ̀nà mi nǹkan tó máa nù ẹ́ wà lára ẹ̀ ta ló nù ẹ̀ nǹkan tó nù ẹ̀ wà lára ẹ̀ ìwọ má dẹ̀yìn lẹ́yìn ẹ̀ má dẹ̀ yìí lẹ́yìn ọmọ mi jẹ́ kí ọmọ mi tún wá bá mi lẹ́yìn ọdún yìí pé òun ò rọmọ bí wàá rí rẹ̀ wò wàá rí rẹ̀ wò bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹ wá ń bí ẹjá ẹjá mi sùúrù sọ̀rọ̀ yìí agídí ọ̀ràn gbogbo ìtẹ̀sọ̀ yìí ságídí ọ̀ràn. sọ́ọ́rí pé tún ti dáràn mọ́ràn báyìí. ó dà ogún rẹ̀ dà kan kò tí ì tán ó tún wá lóun ògùn dá méjì sọ́mọ pé o tún ti fi kún sọ̀rọ̀ rẹ̀ báyìí yóò tún wá ń pakuru sí mi ọmọ pè mí ló kọ ọlà ọlà akọ mọ lórí. orúkọ téèyàn máa sọ ọmọ èèyàn ṣe bí yóò lò ní. ó tún wá pakuru yọ́nà mi ah, ìbámu síwọ́ rẹ̀ sókè ìbámu ni. òun náà jẹ kò jẹ dánwò. Ah! ó ṣíwọ́ lu mí nìyẹn. Oh! yóò gbàgbé pé òun ti fọwọ́ nǹkan owó rí ní ti ìgbé tọmọ ìyá ti kan èmi ó ságbèmí bọ́ọ̀mù èké bá sun mí kí mi èsì kéèsì wọn fi gbóyè mi òbúrú ọ̀dà. torí ohun kan la gbé ń ké ohun kan làlùkò ń fọ òdìdẹrẹ nìkan ní kétì ní mẹ̀yàmẹ̀yà ọ̀rọ̀ mi ò rojú kọ́rọ̀ mi ò dayọ̀. ẹ ra sà ẹ kúṣẹ́ olúwa ẹ jọ kí ni olúwa wí sà. a mú mi rí i pé àárín ọ̀tá ni ọmọ ènìyàn wà kí ẹ sì máa fura. lóòótọ́ ni pásítọ̀ ẹ parọ́ o kòkòrò tó ń jẹ ìgbá mi ìdí ìgbà mi báyìí lójókòó títí òkúrò ń àfi kó olúwa kó mi yọ láti lè borí ìṣòro yìí olúwa ní kí ẹ ní ààwẹ̀ funfun ọjọ́ mẹ́ta àti àdúrà láti ọ̀la lọ àwọn àpẹẹrẹ tẹ bá wá rí láàrin ọjọ́ mẹ́ta yìí kẹ́ẹ̀tọ́ àwọn ẹni ọlọ́run lọ kí wọ́n lè tọ́ yín sọ́nà àlàáfíà. ẹ ṣègùn sá ẹ kúṣẹ́ olúwa olúwa máa ṣàgbára dọ̀tun o. káyọ̀dé bàbá ìgbà ajé lọ́ọ̀rẹ́ ẹ ṣe bàbá ó rí bó ṣe wà lọ́ọ̀rẹ́ ọ̀ṣẹ́ ní bẹ́ẹ̀ nù ẹ̀ àmọ́ bó ṣe máa lóore tó bá tásìkò tó bá fẹ́ súnmọ́ obìnrin ó fọwọ́ mú ọṣẹ ó fi pa ọkàn ọmọkùnrin rẹ̀ ló fi bọ́mọbìnrin náà lò gbogbo bí bá ti ń bọ̀ ọ darí ẹ̀ sára tiẹ̀ àmọ́ ó gbìyànjú ọmọbìnrin kan so lóòjọ́ lọ́ọ́ máa lò tó túmọ̀ sí pé obìnrin kan lọ́jọ́ kan obìnrin kan lọ́jọ́ kan ní yàjóyàjó tó o bá dìde lórí ọmọbìnrin ọ̀hún lọ padà síbi tó gbégbá ìsí ọ̀rọ̀ rẹ̀ fọ́ mú ọṣẹ ọ̀lẹ́búlẹ́bú báyìí o fi pa owó rẹ̀ báyìí bówó ṣe máa wá tí ó máa ya bọ́ ìwọ gan òní mọ́ ọ̀gbọ́ o rí ibi tó ṣe gbá ẹ̀ lọ́jọ́ sí ojú méjì ọ̀gbọ́dọ̀ rí o ẹ̀yìn ojú rẹ̀ nìkan ṣoṣo ọ̀gbọ́. ìyẹn a lè díẹ̀ o obìnrin kan ọjọ́ kan ẹ̀jẹ̀ àgbẹ̀ mélòó lára mi. Ah, ah nígbà tó o bá ṣe mulẹ̀ tó o kú sẹ́ ló ń pé mélòó lára rẹ̀ tó owó bá dé tó ń jẹ tó dá tó mu tó dá tó jẹ́ pé tó wù ọ́ ló ń ṣe kò sí nǹkan kan tí ó ṣẹ̀jẹ̀ rẹ okun àtàlàáfíà ó dé sára rẹ ni bẹ́ẹ̀ ni ìrókò ló ṣubú lé agbẹ́dọ̀ yìí ó tètè mú kọ́ máa ṣe ń ṣẹ́ ni o. <laughs> mo ní choice màá ṣe náà ni eh, but baba kò sóògùn owó tó easy o. eléyìí tún le ah, eléyìí ò wá le èmi ń bẹ tí mo tún mọ̀ tó tún dá lójú dáadáa hmm. tí ń bẹ ń bẹ ni pé ẹ̀yìn ju apá ọ̀tún ilé yẹn fi ń rìnà dáadáa ju ẹ̀yìn ju apá ọ̀tún rẹ̀ àìsàn àṣejẹ fún ọ wá jẹ tọba ilé jẹ owó dè. ẹ má wọrí eléyìí yìí eléyìí dá eléyìí dá. ẹ faramọ yìí ọmọ olódùmarè fún ọ lára àṣẹ bàbá àṣẹ bọ jẹ bọ mẹbù kan jẹ mẹbù kan fún ọ. ẹ ṣe bàbá. ẹ rọra sa ẹ rọra sa yes sir. wọ́n sì ṣe fírífírí. ẹ má bínú sí mi sá. o ti wá jẹ́ ó jìnnà sí mi. iṣẹ́ ni sá. o mọ̀ wípé yorùbá ní àìlẹ́ni nímọ̀sán kéèyàn mú kíkan kò yẹ kó jìnnà sí mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni àbúrò dádì tí mo sọ fún ẹ wọn ni. ìyàwó mi náà nìyẹn. aya mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yóò yí ó. inú fámìlì wọn tí mo sọ fún yín pé wọn lárábìnrin kan wà bẹ́ẹ̀ tí wọ́n ń pè ní ìyá ọ̀ṣà tó ń halẹ̀ mọ́ ìyàwó mi wípé tí ò bá wá forí balẹ̀ tí ò bá sọ̀rọ̀ ẹ̀dọ́ lóòṣà kò ní bímọ. bẹ́ẹ̀ ni tí ẹ ti jẹ́ ṣé òun lọ lọ́hùn ni. ó ti sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn <laughs> mo dẹ̀ sọ fún gbàtà mọ́ mo ní nítorí mi ò sọ fún ẹ tán ni nínú ẹbí wa náà ó láwọn nǹkan kan táwa ń ṣe bí irú eléyìí táwa ò dẹ̀ fi ṣe kà àbí mi ò sọ hmm. ò ní. wo mi ẹ̀sìn ò tí ẹ̀ pé kéèyàn má ṣòro àti ìgbàgbọ́ àti mùsùlùmí àtàwọn oníbílẹ̀ ọlọ́run kan náà ni gbogbo wa ń sìn èyí tí wá jẹ́ tẹ́nìkan ní bọ́ọ̀ bá wá forí balẹ̀ lọ́dọ̀ ṣá tóun ò ní fẹ̀yìn gbọ́mọ kan ṣóun lọ́lọ́run ọ̀bìmọ bẹ́ẹ̀ ni ọmọ yọyọ ńlẹ́ aládìí ọ̀bìmọ ṣé orí ibi tó dé yìí má jẹ́ kéèyàn kan halẹ̀ mọ́ o má jẹ́ kéèyàn kan halẹ̀ mọ́ ah, ah ọ̀dọ̀ mi tó tẹ̀ wá wáyìí ọ jẹ jíjẹ ọ mu mímu bẹ́ẹ̀ ni láìpẹ́ báyìí ọlẹ̀ yọ sọnù rẹ ọ fẹ̀yìn gbọ́mọpọ̀n. Ah, ah. àmín àmín àmín hmm? àwẹ̀. fa àwẹ̀ lẹ̀ àwẹ̀ bọ́ o àwẹ̀ bọ́ o wò mí torí ọmọ lọ ṣe ń gbàwẹ̀ èyí tó fẹ́ jẹ tó fẹ́ wẹ̀ yìí nítorí ọmọ náà ni fa àwẹ̀ lẹ̀ o.

ilẹ̀ rẹ̀ ọmọ jẹ nílé àwo ọ̀wẹ̀nẹ̀ ọ̀wẹ̀nẹ̀ ìrẹ̀ ọmọ jẹ lórúkọ àwo ọ̀wẹ̀nẹ̀ ọ̀wẹ̀nẹ̀. bàbá ìgbà jíjẹ ni sórí lẹ́yìn àṣejẹ yìí ọ̀fìn ní ṣoyún hmm, bẹ́ẹ̀ ni ọ̀fẹ́ yìí pọ́nmọ́pọ́n. Hmm. bàbá wọ́n ṣe pé mi ò fẹ́ jẹ àmọ́ àwọ̀ tí mo gbà inú mi mo ti ní ọ oh, jáàwẹ̀ jáàwẹ̀ ah, nítorí ọmọ lọ ṣe ń gbàwẹ̀ àbí ẹ nítorí ọmọ náà ló ṣe ń ṣe yìí à ah, jíjẹ ni lẹ́yìn tó o bá jà sí jẹ yìí ó fi inú ṣoyún èmi mọ̀ sọ bẹ́ẹ̀ ọ̀yá mọ jẹ́ àyè wò lójú o mọ jẹ́ mọ jẹ́ ìgbé ní kálá òòrè ìfà múdálé ní òòrè ìfà ayọ̀ ìfà akọ̀rọ̀ mi ò rojú torí ohun kan la gbé ń ké ohun kan làlùkò ń fọ̀ òdìdẹrẹ nìkan ní kété ẹ ní mẹ̀yàmẹ̀yà ọ̀rọ̀ mi ò rojú. bébí má bínú pé mo tún dá dúró dáàdì tún bá mi sọ one or two things ni pẹ̀lẹ́dẹ̀ẹ́. bọ gbogbo ẹ náà ó máa já síre lágbára Ọlọ́run. mi ò bínú dẹ̀ mo kàn ń wo gbogbo nǹkan tójú mi ti rí ni àdúrà mi sí ọlọ́run ni wípé kí ọlọ́run gbọ́ àdúrà mi ní kíákíá kí n finú mi ṣoyún báyìí láìpẹ́ kí n lè fi ẹ̀yìn mi kí n fi gbọ́mọ pọ̀. àmì bẹ́ẹ̀ ló máa rí bẹ́ẹ̀ ló máa rí pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ohun tí èmi ti ń wò ni pé àsìjẹ tán ló jẹ ṣé kò ṣe é bá kankan. dẹ́ <laughs> mi ò ní choice ṣebí torí ọmọ náà ni. Eh? kò sí wàhálà àbókè yẹn. <laughs> kò sí Take care of you, Joe. Forget the fuck. Alright, alright. I, I also. How far, babes? I do. I do now. I'm not looking bad. Ah, thank you, Ellen. Eh? Kí ló oh, Okay. Oh, okay. see this guy. Now he does the disturb me, say he wan see, he wan see. I don't know wetin happen though. Disturb you for waiting. Ah, I wonder. Kí ló fẹ́, Rosaline. Rosalie, shey you get another market wey you dey sell? I no get another market. Na just this one market I get. So what do you bring? Kí lo mú wá? Kókó gangan ló matter. Ìyá báwo Anyways, ṣé full time ló fẹ́ ni àbí short time? Uh, none of above. Now take away I wan carry. Hey, <laughs> this guy is not serious. Ah, ah, rose rose, I, won't doubt money don't dey ground be that. i tell you don do that wrapper. Ah, ah. alaye you no tell me no tell me say na take away you wan do you know wetin happen your money na ten bay pere. Mm-hmm. tina why you dey run me now rose no get mouth again. i get mouth to talk anything wey me talk na him she talk anything wey she talk na him me talk so nǹkan tó sọ bóyá máa jẹ gangan nìyẹn. ọmọ that ten be too much go dey there uh, you know wetin go happen you go section am into two you go take half me i go take half na five k i go pay. bobo wait wait wait na because we don tey o ti pẹ gan ojú o ti ń pagun wa bọ o ti pẹ na you go make me do wetin collect that five b for your hand level don change o kò ń ṣe nǹkan tó ń rò tẹ́lẹ̀ hold up mountain ni torí àwọn èèyàn ń tò ṣeré ni tó ti yí ẹ. Hmm. ẹ ẹ wọn kọ́ tó máa ṣẹlẹ̀ ń sìn èyí máa wọ gbúrú lọ kò yẹ tó bá dìrọ̀lẹ́ i wan carry my take away. ok ìrọ̀lẹ́ kò gbọ́dọ̀ kọjá eight o'clock. my own ìrọ̀lẹ́ na seven o'clock no be eight o'clock alaye seven o'clock bíi ti bá o oh, ọ̀gbẹ́ni eight tó sọ fún yẹn ni kò wá because by that time another customer go don dey. so because i wan dey price una na im make una dey carry me condition. i no carry you condition traffic dey dey now people dey plenty ayé gba ẹ kọ ayé gba ẹ kọ iṣẹ́ ti yàtọ̀ mi gbọ́dọ̀ dìde o gbọ́dọ̀ rẹ́rù o. rose don vex. abeg eight o'clock baby eight o. Uh-uh. Apostle Mozart, no, no, the level don't change. Rosaline. Mm. Rosaline. Cable. Rosaline. Okay, Rosaline. Just stop. ṣé àwọn mága ẹ̀wọ̀n sanwó mọ́ ni àbí kí ló dé tí everywhere look like this. Rose, mm -hmm. you don dey pass your boundary o. How? How that one concern you now? It concern me now. Everything just looks so so somehow. Oh na your market make you pay <laughs> jare. Rosalie, Rosalie. Fimile. Rosalie. Fimile jare, do you have condom with you? Uh, babe, me I no dey link sweet with nylon. Uh-uh. Is it a crime to ask? Kí ló mean? O ti change abi? Oh na today you know. Ọmọ jẹ́ ká got kọ́ta bá ṣe. Leave me alone. Jẹ́ in the toilet mumbo. Rose. Yeah? you wan carry bag enter toilet. hey goodness ṣé o ní ẹrù nínú bag mi ni or what's your business. Uh, which kind of package be this. abeg abeg abeg. ọmọ. ọ̀rọ̀ tó ń bi mí o serious. Uh, this kind package strange o. Rose dey carry bag enter toilet. Rosaline. Deus four thirty already mo ní láti máa lọ àbó ṣe fẹ́ ṣe ìkan sí ni. ìṣògùn láàyè ni ah. díẹ̀ tó nù kó nìkan. ó ti fẹ́ máa wà ká. Rosaline. Rosaline. Rosaline. o lè ṣe kó má ṣe bí ọmọ ibo yìí ah, ah, ó ṣe tún ka owó fún mi. ẹ̀jẹ̀ ọmọ yorùbá ló wà lára tiẹ̀ ọ náà ló jẹ́ kó máa gbé báàgì lọ toilet kí má bàa mówó ń bẹ̀. Oh, anyways i'm a catch around street ṣùgbọ́n take care of you keibu obo. all right bye. rosaline. Mm -hmm. Mm-hmm. that's my boo boo. oh my god. Uh, easy thank you all right take care.

táwa ojú rí tó gbogbo wa ní bàbá o àní gbogbo wa lólè àfẹni tí ilẹ̀ bá wọn bá ṣóun ní bàrà wọn mẹ́wàá ń ṣẹlẹ̀ oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ayé lábẹ́ ọ̀run. Ooh.

Ah, how far how market now. Oh, market you wan try. bó eh? ló ń jí lọ láàárọ̀ kùtùkùtù. Ah, fẹ́ sáré dé ọ̀dọ̀ àbókí mi kan ni kí n bẹ́ẹ̀ máa rí change day. o ní ìdẹ o ní ìdẹ o seriously. <laughs> Rose jọ fún mi fún mi kan nìkan lọ́wọ́ ẹ̀. Eh, fi mi wetin. fi mi kan na. na the last one wey dey my hand na here i go use where i go. kí ni màá ṣe báyìí o. ok ọmọ ṣẹlẹ̀ jẹ́ kí n check room ṣan bí a máa rí lọ́wọ́ ẹ̀. o oh, baby o ní ìdẹ wo má jẹ́ kó lórí burúkú kan kókó báyìí o ẹlẹ́yàmẹ̀yà àwọn idiot ló tá à ń sìn ọ̀rọ̀ tó tiẹ̀ wà ń ta ìkúnṣọ́rọ̀ Benz nìkan different types of shit ló wà níta so kò ṣọpọlọ ẹ sílẹ̀. ẹnu o jẹ́rìí ni ó mọ̀ pé ọmọ inú condom ló ṣò ni. really yes wọ́n jẹ́ wọlé kí lọ gbé báàgì. ó bẹ́ẹ̀ tà àárọ̀ lọ́jà àárọ̀ lọ́jà sí máa bẹ̀bẹ̀ sí máa gẹ̀. sùn ni. kí ló ń tí wọ́n sáré dìde bẹ́ẹ̀. Ah, ó mo mọ alálàkàn mà ni alálàkàn ni. aláwọ̀ ni. ẹ wo má wo orin pàlà yẹn a níwọ̀ gangan kí ló dé tó fi sùn by this time. mi kàn sùn náà ni wọn mọ òwá náà ni. wọ́n ah, ah. sọ fún mi pé oògùn sùn kò sí nǹkan kan àbí ṣé mi ò mọ ẹni bòdí kí ló tó ń ṣe báyìí fún mi kí ló tó ń ṣe báyìí fún mi náà ìwọ tẹ́kọ̀ọ́ ló máa ń bá mi sọ̀rọ̀ pé kí n má máa ronú mọ́ ìwọ yìí gan-an ló wá bẹ̀rẹ̀ sí ní ronú sí why okùn ti change suddenly inú ilé nígbà tó bá ń ṣe gbogbo ilé ìgbà wo gan-an ló ní máa kó mi láyà sókè sọ fún mi òun náà wò lálẹ́ náà sìn o kò dédé wọlé o ti mọ tí yóò kẹ́ri gbogbo ẹnu ẹ báyìí ó ń fọ́ tì ní ní nǹkan tó yẹ pé o kì í ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ why this o dey stop now please o tún ti bẹ̀rẹ̀ ronú sìn jọ́ now gbọ́dọ̀ fẹ́ stop ẹ. ohun tó ń ṣe mí náà nìyẹn pé nǹkan tí mi ò kì í ṣe tẹ́lẹ̀ mo kàn ṣe máa mọtí yóò kẹ́rì gbogbo àwọn nǹkan tí mo rò náà nìyẹn pé kí ló fà á tí mo fi mọtí bẹ́yìn à ń wọ́ ọmọ lọ́wọ́ mò mọtí ṣé ó mórí pípé wá wọn nǹkan tí mo rò nìyẹn o. ó dà pé ọlọ́run ti fẹ́ gbàdúrà wa báyìí o. bí báwo. ṣé mo pé mo sọ fún ẹ pé mo lálàá kan sínsìn ṣé ó lálàá yẹn ni pé mo rí lójú oorun yẹn mo rí àwọn kéèké tí wọ́n yí mi ká ṣèyẹ tí wọ́n pọ̀ mo wá mú ìrèké dání àti adùn mo wá ń fún wọn ní kọ̀ọ̀kan wọ́n dẹ̀ ń gbà lọ́wọ́ mi wọ́n bá mi ṣeré gbogbo mo fún ràǹdò wọ́n bá mi ṣeré wọ́n bá mi jó wọ́n bá mi yọ̀ mo rò pé ah àwọn ọmọ yóò máa sún sẹ́yìn fún mi kẹ́ mo tún bá wọn ṣe wọ́n tún bá mi ṣeré ni mo rò pé ah ọlọ́run ti gbàdúrà mi báyìí lóru. Ah, wọn bẹ ṣeré. gidi odò odò odò sọ pé wọn ò sá fún ẹ. ọlọ́run àwọn ọmọ ah àni gbogbo ń bá mi ṣe báyìí wọ́n bá mi yọ̀ ni. yes kò dẹ̀ sí kankan nínú wọn tó sọ pé òun ò fẹ́. Ah! sí kódà tó bá yẹ pé òun bá ti mo jí ni wàá rí pé mo rẹ́yìn láti ojú oorun dé ojú ayé ni hmm. yes rẹ́rìn dé ni tínú mi dùn dé lòun ṣe o. Ah, àwọn ọmọ tí ṣùgbọ́n èṣù ẹ̀yà wọn ò sá fún ẹ mọ́ ah orí mi o ọlọ́run ṣe ọlọ́run i'm so happy. I'm happy too thank you. ah jẹ́ kí n tọ̀ jẹ́ kí n tọ̀ jẹ́ kí n tọ̀ let's go. tètè tètè kó máa bọ̀ ah. bẹ́ẹ̀ ni gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n lórí máa débẹ̀ máa bọ̀ kíákíákíá wéètè. awo. ìyá wa. èmi ò jẹ́ fi dúdú pe funfun fún ọ o torí pa àjọjẹ lórí ewé a jọ mu lórí ewé a sì jọ faṣọ eléwé ǹdèrè bora ìyàwó ò gbọ́dọ̀ dalẹ̀ awo sórí gbogbo ètí ń wíhun tó lémi lèmi ń ṣe ọmọ ohun tí ń jẹ ọ̀rọ̀ ọmọ bí èmi ọmọ nǹkan kan ń pààrọ̀ ọmọ rẹ o. a a ìwọ ọmọbìnrin so lẹ́fún yín jura yín lọ nídìí iṣẹ́ yìí so tó bá rí senior colleague ẹ ò lè máa deny níwọ̀n tó yẹ pé ẹnu ẹ báyìí ló fi sọ fún mi pé ẹ tí ọmọbìnrin yẹn bá gbọ́ pa tó gbọ́ po omi ló dànù o wá rí ẹni tó ju ẹ lọ o wá bẹ̀rẹ̀ sí ní deny. arákùnrin. ẹ ń dádì. jọ o wá já mi báyìí ni àbáwá yanjú ọ̀rọ̀. ẹ ẹ ṣáà sọ fún ipe kó jáwọ́ lọ́rọ̀ ọmọ mi kó jẹ́ kó kó rọmọ bí kó rọmọ bí o. bó bá wá jẹ́ yẹn ló bá wá ọ ṣe sùúrù ni. Mm. ẹ jọ̀ọ́ ìyá wa mm. ah, ẹ gbọ́ báwo ló ṣe jẹ́ àìsàn lẹ́ni ní mọ̀sán ká mú kíkan ọ̀hún báwo lọ̀rọ̀ ọmọ yìí ṣe wá rí báyìí irú yín ò ṣàgbọ́dọ̀ wà níkàlẹ̀ kọ́rọ̀ ọmọ yìí wá rí bó ṣe rí kí ló dé ẹ tutù lórí ọ̀rọ̀ ọmọ yìí. ẹ ẹ dákun àwo ṣé n tí wọn bá fi lọ yàn tó yẹ kéèyàn dá sí i àbí ọ̀rọ̀ tí ó kàn yàn lọ́wọ́ kàn yàn lẹ́sẹ̀ sọ yẹ kéèyàn ó torí rẹ̀ tó kó wálé. <laughs> àbí ńgbà téèyàn ní òòṣà tèmi tèmi ń sìn wọn kọ̀ọ̀kan lọ́wọ́ kọ̀ọ̀kan lẹ́sẹ̀ òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú rẹ̀ kémi ó máa ṣe tèmi kó wọn máa ṣe tòun ṣé òòṣà ọ̀hún ni kémi ó wá lọ rèé wá kí n máa bá fi wọ́nà àbáyọ síṣòro ayé ọmọ rẹ̀ dá mi lóhùn awo. Ah, ah. arákùnrin kí làjànàkú rẹ jẹ tẹ́lẹ̀ ẹkùn ganan tó fi ń ṣe inú gbẹndú sọlọdẹ. ẹ alábòsí leléyìí ṣé ẹ̀sìn bàbá ṣé ó gbọ́mọ là ni mo sọ pé kó wá forí balẹ̀ fọlọ́run ọlọ́run tèmi ń sìn jésù kristi tí mo gbójúlé kó wá forí ẹ̀ balẹ̀ fún ó sọ pé rárá ó sọ pé rárá o igbó òun ò di born again àfi tóun bá bọ òòṣà yìí tóun máa fi wọlé wọlé ọlọ́run sùn ó wá dì sìn ó ń kàn dandan dandan fún mi wípé àfi tèmi bá wá sí di òòṣà lọ́dọ̀ àwọn dádì wọn yìí tó faṣọ funfun bò. it's not done ibo ló ti ń ṣe yẹn àmì díkì díkì díkì ní mí nínú ṣọ́ọ̀ṣì àbọ̀lù kí lẹ fẹ́ kọ́ ọmọ ọjọ́ sọ náà alàgbà ní mí náà. òòṣà bàbá rẹ̀ ní pé òòṣà bàbá tèmi kì í ṣe tòòṣà bàbá tiẹ̀ mọ́ o ṣe ń gbọ́ lẹ́nu òòṣà gbè mí o. sísá mi ẹ ṣọ́ra yín o mo sọ fún yín kẹyẹ pè mí ní òòṣà gbè mí mọ́ Matthew is my name Matthew ni orúkọ mi orúkọ mi that's my Christian name for goodness sake ẹ má pè mí ní òòṣà gbè mí mo reject ẹ ọlọ́run mi kọ̀ jésù mi kọ̀ for what. matthew ṣé kí n máa lọ. ẹ wo ẹ bá sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ kó sọ̀fù ṣòro mi nǹkan tèmi tí torí ẹ̀ mú yín wá fún mi. ọmọ gbẹ̀gùn létí kọ́ ọmọ tó ṣàlàyà mọ wọ̀ọ̀rùn yẹ̀yàn bí ẹni tí ò ní kú o mọ dán wò kọ́ ọmọ bá dán tán. ìyàwó ẹ má bínú. lóòótọ́ àti lódodo kò sí ní tó burú nínú kọ́mọ ìyá kan náà kí wọ́n ṣẹ̀sìn lọ́tọ̀ọ̀tọ̀. àmín. èmi bẹ́lẹ́dùmarè náà ni gbogbo wa ń ké pè ọ̀nà tó ní kálukú wá ń gbà pé òun ló yàtọ̀. ẹ ṣáà sọ fún ẹ sọ fún kó jáwọ́ lórí kó kó mọ ọkú lára ọmọ mi kó jẹ́ kó ráyè bímọ. arákùnrin òun jẹ́ yín sà. ìyá tó jókòó yìí kò mọ nǹkan nípa àìrọmọbí ọmọ rẹ o. àbí o. bí aṣọ ìyá yìí ṣe mọ́ tó jẹ́ funfun bẹ́ẹ̀ náà nínú rẹ̀ ti mọ́ o àmọ́ o bó o bá ń wá ìyanjú àìrọ́mọbí sọ̀rọ̀ ọ̀rọ̀ ọmọ rẹ ọmọ ọmọ rẹ débi o. say what? ibi ìbáyìí láti wá ìyanjú sí ìṣòro àìrọ́mọbí ọmọ rẹ. <laughs> ah ah àwo ah! ẹ̀fọ́ ni o ẹ̀fọ́ ni gidi gan-an ni. Ah! Ah! Eh, eh, tí n bá gbọ́ yín dáadáa ẹni kèmí kì í mú désire désire tèmi tó jẹ́ pé láti kókó ni mo ti bí sílé ọlọ́run tó ti wà ń kwaya tó ti go through gbogbo gbogbo levels tọmọ gbọ́dọ̀ go through ní church kí n wá mu wá síwájú àwọn awo kó wá ṣe praise and worship fáwọn òòṣà ẹ̀yin náà mọ̀ pé kò possible now it's impossible kò ṣeé ṣe ọmọ onígbàgbọ́ ni ilé ìgbàgbọ́ náà ti tọ̀ ẹnu wo ni fẹ́ẹ́ fi sọ fún káyìn ìmájì désire. Ah, arákùnrin ṣó fẹ́ gbọ́ tọrọ bọ́mọ rẹ ti ń ṣe praise and worship ńlẹ̀ ọlọ́run náà ni ó ṣe ń bí kó lè rọmọ bí. àwa jófòṣà désire àjófòṣà. bó bá ti dé ìbàyìí a wà níjú sọ̀rọ̀ rẹ̀. láíláí kò sí nǹkan tó jọ ọmọ tèmi nídìí òrìṣà nítorí kíni ṣé ọlọ́run tá à ń sìn ṣé kò tó fún wa ni ẹ má gbìyànwó bàbá Désiré má gbìyànwó rárá ni kí kò lè ṣiṣẹ́ ìwọ náà dẹ́mọ̀ kó kò lè ṣiṣẹ́ lọ́dọ̀ mi. Kristi mi ò ní jẹ́ kí n rírú ẹ̀ Jésù tán sí yẹn òun náà la máa kọ́tí láti máa pè. mọ mi Désiré ah, ah, ìwọ ṣe máa ń gbé gbogbo nǹkan lórí ẹ̀mí báyìí ó dẹ̀ gbọ́ àlàyé ti tèmi mọ́ ti tiẹ̀ ṣé mo sọ fún ẹ pé n fẹ́ lọ forí balẹ̀ fòòṣà ni àbí mo fẹ́ sin òòṣà wọ́n sọ pé tó bá ń gbọ́ gbégbégbé tó o bá tètè bá wọn gbé wọn lè lọ gbé nǹkan tí ò dá sẹ́kù lé ẹ̀ ọmọ wa ló wà nílé ọkọ látijọ́ kò gbọ́ pa kò gbọ́ po ṣó dìgbà tí ọkọ ẹ̀ bá wá obìnrin míì fún lóyún tó wá mú ọmọ títí wa tó lè jáde ṣégbà yẹn ló fẹ́ máa sáré kiri mo béèrè ní o. ọkọ mi. ìyàwó mi. bàbá Désiré. mọ́mí Désiré. ọkọ mi kí ló dé ẹ ìwé mímọ́ nìyí àpótí ẹ̀rí nìyí gbogbo nǹkan tá à ń fẹ́ láti fi solve problem tó wà níwájú wa yìí gbogbo ẹ̀ ló wà níbẹ̀ ẹ kò sí nǹkan kan tá à ń fẹ́ báyìí tí ìwé mímọ́ ò fìdí ẹ̀ lélẹ̀ kí ló dé má jẹ́ kán manipulate gbàgbọ́ ẹ̀ nítorí ọlọ́ má jẹ́ kán lọ tọ́ ọbọ̀ ẹ̀ lọ́kàn má jẹ́ kán bà gbàgbọ́ ẹ̀ jẹ́ àdúrà náà la máa tẹpẹlẹ mọ́ láti máa gbà ọlọ́run tó ń gbọ́ àdúrà etí ẹ̀ ò máa dì í á gbọ́ àdúrà wá ń jọ kàn. mi ò sọ fún ẹ pé n fẹ́ lọ forí balẹ̀ fòòṣà ọ̀rọ̀ ọmọ náà ni gbogbo àjọ ń ṣe ẹ ibi tó lúkálukú bá dẹ̀ mọ̀ ló máa sáré sí ó dàárọ̀. Ah. ibi tí kálukú bá mọ̀ ló máa sáré sí. ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àtòdodo Jésù n kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọlá Jésù mo dúró lé Kristi àpáta ilé mìíràn ìyanrìn ni ìgbàgbọ́ mi dúró lórí. dádì mo ti gbọ́ ta ṣebí àárọ̀ lálẹ́ pè é all right sir mo ti gbọ́ ó dàbọ̀. madam. ká ló ń bá sọ̀rọ̀ lórí ẹ̀kọ́ mo ti wà ń bí láti ẹ̀kọ́ mo tó padà. mo ti wẹ̀ ń bẹ̀ tẹ́lẹ̀ ò ń bá ẹ̀kọ́ sọ̀rọ̀ lórí fóònù ta ni. dáàdì ni. dáàdì ah, ṣé kò sí. ó ní pé kí wọ́n á bá wọn lọ́la pé mi àti wọn jọ fẹ́ dé ọ̀dọ̀ big mummy. ta ló ń jẹ́ big mummy. mummy ìyá òòṣà so. ṣé kò sí. náà kò sí nǹkan kan wọ́n kàn ní lórí ọ̀rọ̀ àìrọ́mọbíwa yìí náà ni. ṣé nǹkan ò ṣẹṣẹ o ò dẹ̀ rányàn ní nǹkan pé bóyá o fẹ́ lò. nǹkan kan ṣe mí. nǹkan ṣe ẹ́ dé sí re kí ni túmọ̀ gbogbo eléyìí. ṣé nítorí tiwa náà ni. a lọ sọ́dọ̀ pásítọ̀ a lọ sọ́dọ̀ àáfà àwọn méjèèjì ní pé ká ní sùúrù ìgbé ká má dààmú ara wa o dẹ̀ tún sọ pé dáàdi ẹ fẹ́ mú ẹ lọ sí ọ̀dọ̀ ìyá òòṣà kì í ṣe ìyá òòṣà yìí ló sọ fún ẹ wípé tó o bá wá bọ òòṣà o ò ní bímọ ni so ọlọ́run yọ wá kúrò nínú wàhálà ọlọ́run yọ wá kúrò nínú ewu o dẹ̀ tún fẹ́ tirẹ̀ ẹ̀bọnú ẹ̀ ṣé wọ́n lọ́tà àdílé yìí tó bá mọ̀ kó o ní interest nínú nǹkan tí ọlọ́run sọ mọ́ dẹ̀ a kó má jẹ́ sọ̀rọ̀ sọ o akíni tí mo gbélé yìí o tún fẹ́ lọ sí ọ̀dọ̀ òòṣà wàá lọ dé ọ̀dọ̀ ìyá òòṣà ń sìn wọ́n á lọ gbé nǹkan lé ẹ lọ́wọ́ àbí kó fẹ́ ṣe nǹkan míì nǹkan tó bá ti wù ẹ́ fira ẹ̀ ṣe ṣó ti gbọ́ kò sùn kò sí wàhálà fún ẹrẹ ṣe kan tó bá wù ẹ́ ọlọ́run yọ wá o tún fẹ́ ká máa tira wa bọnú ìdè àbínú ìdè kọ́ nìyẹn. ó ti yé mi. kò yẹ o. ó ti yé mi wò ó máa pe dáàdi nsìn máa jẹ́ kó yé wọn wípé mi ò lè wá mọ́ pé mi ò ráyè kó tí máa ṣe fún wọn nìyẹn. má pe dáàdi o má pe wọn tó bá tiẹ̀ dárọ̀ lago máa pa fóònù ẹni wọn nílé ráyè bá ẹ sọ̀rọ̀. ẹ bó tí ì bá pè wọn tí dáàdì ò bá rí mi pé tí bá pa fóònù dáàdì máa wá ìbá láàárọ̀ làwọn tó yẹ pé kò wọ́n mọ́lé wa. wọn ò ní bá ẹ torí èmi àti ẹjọ fẹ́ dí ọ̀dọ̀ ń kú mi láàárọ̀ la ó gbọ́. àṣìwọ̀n mátà lọ fa àgbà ní pé kó pa fóònù yẹn báyìí sìn. gbọ́ kan tí mò ń sọ fún ẹ. mo ti gbọ́ oúnjẹ mo ti gbọ́ ọ má gbóhùn sẹ́lẹ̀nu ìyẹn dẹ̀ ti lọ nà wọn bí ètò máa ń ṣe báyìí. jésù kristi olúwa wa àmín àmín àmín lórúkọ jésù méje hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah. ìyá wa lórí ọ̀rọ̀ ọmọ yìí a gbọ́dọ̀ kún fún àdúrà gidigidi. Gidi nítorí pé a fi hàn mí wípé ó wà nínú ìṣòro ńlá kan ó wà nínú wàhálà ńlá tó jẹ́ wípé ọlọ́run nìkan ló lè kó yọ. ìṣòro ìgbèkùn ẹ olùṣọ́ ẹ jọ sà mo fẹ́ kí ẹ túbọ̀ bá mi tàn mọ́lẹ̀ sí di ọ̀rọ̀ yẹn dáadáa torí láàárọ̀ yìí ọkọ mi jí mi ó kàn sọ fún mi pé òun fẹ́ débi kan kò dẹ̀ sọ bí tó ń lọ fún mi pàtó ẹrú tí ń bà mí báyìí olùṣọ́ o ẹ̀kọ́ náà ṣàánú mi o torí látàárọ̀ kùtùkùtù ẹ náà mo ti ń pe nọ́mbà ọmọ mi tí ò lọ èmi àti ẹ̀ ló yẹ ká jọ wá sí chọ́ọ̀chì láàárọ̀ yìí kó má lọ jẹ́ pé ẹ̀dùnú kó má lọ jẹ́ pé ọjọ́ ẹni dáadọ́ ọ lọ kó má lọ jẹ́ pé wọ́n ti jọ lọ sílùú wọn. òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ wa òkùnkùn kò lè borí òṣùpá ó dájú ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògo fún ògo ìjọ mímọ́. ìyá wa tí mo bá sọ fún yín wípé olúwa fi ìrìn àjò ọmọ náà hàn mí mo parọ́ fún yín ni a fi ìrìn àjò ẹ̀ hàn mí ní pàtó ṣùgbọ́n nǹkan tí a mú mi rí ni wípé ọmọ yín wà nú ìṣòro ńlá ó wà nú ìgbèkùn ńlá tó jẹ́ pé a gbọ́dọ̀ fi àdúrà jagun fún torí ẹ̀ ni mo ṣe dá orin tí mo dá lẹ́ẹ̀kan yẹn a gbọ́dọ̀ gbàdúrà gidigidi láti kó yọ. ìjọ ni mo máa ṣàánú lórí ọ̀rọ̀ dé sí rèé ṣe bí àdúrà náà ní sà. àdúrà ni. Sa àdúrà mo lójọ ní mo máa ṣàánú mi lórí ọ̀rọ̀ dé sí orí mi lójọ mo ṣàánú mi o. Túndé Túndé so ìyẹn ni pé ìwọ náà ń ṣe ìyàwó kí ló sún ẹ dé gbogbo pálapàla yẹn. ẹ wo ọ́fíìsà níwájú ọlọ́run àtẹ̀yìn mi ò ẹ́fà mọ̀ yí pé ọmọdé yìí bá wọn ṣe yàwó mi ò ẹ́fà mọ̀ iléèwé láràn and it's very brilliant nǹkan tó wá Súndé ìyàwó tẹ̀sán kó ṣe ó ṣì ń bá fún mi ó ṣì ń bá fún mi o please please. listen to yourself no ẹ gbọ́ nǹkan tí ẹ ń sọ you see it beats me tí n bá rí àwọn tí wọ́n wà òkè tí wọ́n kàwé tí wọ́n ń train ọmọ bẹ́ẹ̀ ṣe ń train ọmọ yìí ẹ fọmọ sí school ẹ ò mọ́nítọ̀ ẹ̀ ẹ bíze ẹ mọ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àwọn tó ń bá rìn ibi tó ń sùn you don't know mo tẹ̀ fẹ́ bí yín ọmọ tẹ́yìn fi sí school níjọ́ wo ló ti béèrè owó lọ́wọ́ yín gbẹ̀yìn níjọ́ wo lẹ ti fún lówó gbẹ̀yìn gòkè this is your own pocket money this is whatever. ẹ wo ọ́fíìsà tí màá ní kúrọ̀ fún yín bóyá gbà tó ṣe wọlé school bóyá gbà tó ṣe wọlé school because tá a bá pè tá a béèrè pé ṣé ká send owó sẹ a ní dáadé àmú ké ká send provision dáadé àmú ké ṣé o máa ní ìdáṣọ àbó máa ní ìdẹ́nìtì hi daddy i'm okay i'm okay níbi tí mo wà yìí. ẹ rọrọ ọmọ yín ò ṣàgbàfọ̀ ó ń kaṣọ wálé ẹ ti mọ̀ pé ojú olè ni ẹrú ojú olè ẹ ti rí mú ó lélẹ́lẹ́ yìí. àtúndùn ah, òṣèlú ọ́fíìsà kò jalè rí agric ni mi ò mọ nǹkan tó sún débì. even lára àwọn tàjọ mú wọn ìkan jẹ́wọ́ pé mọ̀ sí òun lóra eh, laptop tóun fi ṣiṣẹ́ fóun can you imagine. eh? màmí ra laptop fún kó máa fi ṣe yahoo. ooo oh, ẹ mọ̀ you see people like you like them and ilẹ̀ ń Sorry, lady, èdè ilẹ̀ nù ẹ̀yin ilẹ̀ ń fún country ní image tí ò kì í ṣe tiẹ̀ ẹ̀ ń bà orúkọ orílẹ̀-èdè jẹ́ ní àárín àwọn committee of nations anyway we are just policemen tiwa ní apprehend and we have done that case tiẹ̀ a transfer sọ́dọ̀ àwọn EFCC as a matter of fact they are on their way. ẹ ẹ wo ẹ wo ọfíìsà ẹ má ti gbé lọ síbẹ̀ yẹn ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ yìí ìṣe tí n ta lè ta lè sọ láàrin àwa méjèèjì amicably ẹ wo anything tẹ bá sọ pé ẹ fẹ́ tàbí kẹ fẹ́ kí n fún yín ó ti yín I'm already ready láti cooperate please. Eh, well uh, there's no problem you see nǹkan tẹ́ fẹ́ náà ni màá ṣe by the time tán my dé màá link ẹ̀yin àti wọn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ náà màá ṣe ok. ọ̀gá àwọn EFCC hmm. ẹ̀yin ò lè ṣe ni. Tunde Tunde sórí nǹkan tó kó mi sí. ẹ jù sà ẹ jù sà ẹ má jẹ́ kó mọ̀ mi lọ mo dẹ̀ promise mo ní ṣe ìyàwó mọ̀ ẹ jù bá mi lọ mo ní ṣe ìyàwó mọ̀ rárá ẹ jù. ta ló wà ọba kí la ṣe báyìí ah. àsìkò tẹ́ ń dà mí ó ti jìnnà jù fún tèmi o ó ti jìnnà jù o. òru ah, ah, eh, eh, eh, èmi náà la parí gbogbo rẹ̀ òru yìí láparí gbogbo ẹ̀. òru yẹn gangan ló ń fún mi ní problem ọmọbìnrin ló wà bó ṣe wà yìí èmi àti ẹ̀ lájọ́ sọ̀rọ̀ láti ẹ̀kọ́ ṣé tó bá wà bí ìdòrú tẹ̀ sọ yẹn ṣé nǹkan mi ò lù tó bá lọ pariwo ńkọ́ táwọn èèyàn bá lọ gbọ́ ńkọ́. <laughs> ọmọdé ń ṣe ọ ṣe ọ̀rọ̀ bóun lọ́wọ́ àbẹ̀hùn kó pariwo di ọ̀túnla mẹ́ta kò sẹ́ni tó lè gbóhùn rẹ̀ bẹ́ẹ̀ ni inú ilé mi lọ́wọ́ àà wò mí bí wọ́n bá bá sọ̀rọ̀ yọ gbọ́n tó wí bóun náà bá sọ ọ́ gbọ́n tó wí àmọ́ etí mi ò lè gbọ́ ariwo tó bá pa èmi mo sọ bẹ́ẹ̀ inú ilé mi ló wà <laughs> ọ̀dà ẹ̀yìn ṣé o ti wá ṣètò nǹkan oṣù ọmọbìnrin àti aṣọ obìnrin dání. Ah, ẹ sọ pé kí n wá sílẹ̀ ní ẹni pé kí n kó wá lè ní mo tètè mú òun wá bínú ni. Ah, kí ló wá fòun ṣe ń bí nígbà tó o dání. àṣírí fẹ́ tú ni sẹ́ẹ̀ wàhálà fẹ́ ṣẹlẹ̀ yìí dáàdi ẹ fẹ́ mú lọ sí ọ̀dọ̀ ìyá tí mo sọ fún yín yẹn tán dẹ̀ mú dọ́dọ̀ ìyá yẹn possibility wà tà sí ní tún bẹ̀ ó ní mo ṣe tètè mú un wá síbí náà. Eh, àmọ́ síbẹ̀ náà àfikún tètè wá tó láàárín òní sí ọjọ́ mẹ́ta kò gbọ́dọ̀ jù báwọn lọ ah, kí gudugbẹ́ ọ má bàa já akọ́ wá ni. ẹ wo ṣe rí nǹkan oṣù ọmọbìnrin yẹn ìyẹn ló difficult díẹ̀ fún mi láti tètè rí nsìn bọ̀tà aṣọ kí náà ti ń ta aṣọ obìnrin eh, mo lè ráṣọ bọ̀t máa gbìyànjú yẹn. kọ́kọ́ gbìyànjú rẹ̀ gbìyànjú wo olè ọ̀rí wòyí tí ń bẹ lẹ́yìn rẹ̀ ah, ó jìnnà díẹ̀ mò ń wò bẹ́ẹ̀. ilé tí mo fẹ́ lọ nù mo ní nǹkan kan tí wọ́n bá wọn ṣe ń bẹ̀ kó o tètè lọ má pẹ́ kó o jẹ́ ká pàdé sálẹ́ bí. kò sí wàhálà ṣíṣe ní. ẹ jẹ́ kí n yọjú sí náà ẹ jẹ́ kí n yọjú sí òun náà padà. ṣebí tó fi ní kò mí mọ́lẹ̀ bí ẹ̀rọ báyìí ó dáa tó bá tiẹ̀ wá jẹ́ pé ikú náà ló máa end mi jọ sọ iṣẹ́ mi fún mi mo fẹ́ mọ̀ ọ́ please. ìwọ sáré ayé èmi sáré àti ráyé gbé ó rí pé méjèèjì ò yàtọ̀ síra wọn mo sáré kọkàn ẹ̀ balẹ̀ mo sáré kó lówó lọ́wọ́ kó rówó gbà lọ́wọ́ mi kó rówó gbà ń bẹ́ẹ̀ èmi sáré kí n wà láyé kí n lè máa rọ́wọ́ yọ jáde kí n lè bẹgbẹ pé orí pé kò tí ì yàtọ̀ náà nígbà tó mọ̀ mí iṣẹ́ kí ló mọ̀ tí mò ń ṣe yahoo ló mọ̀ pé mò ń ṣe ìgbà tí ò ta mọ́ a fi plus kún nígbà tá a fi plus kún tí ò jọra wọn mọ́ náà ìwọ tó dẹ̀ ń gbowó lọ́wọ́ mi kẹ̀dẹ̀ rí mo ti nífẹ̀ẹ́ mi ò fẹ́ kó lọ gbogbo àwọn nǹkan tí mo ṣe mi ò fẹ́ kó kúrò lọ́wọ́ mi kò sí méjì kò sí mẹ́ta kò sẹ́yọ kan tí mo lè ṣe ju kí n wá kúrin ẹsẹ̀ mi lọ mo wá kún ẹsẹ̀ mi o wọ́n ní tí n bá fẹ́ máa lówó ìlọ tí n bá fẹ́ dẹ́lu arinlẹ̀ wọ́n ní kí n wá àyàn kan tí mo lè lò tó máa jẹ́ bí ọrọ̀ ajé mi kò sẹ́ni tó wà tòsí mi gbà yẹn tí mo lè lò ju wọ́n ìwọ ni mo lò. wọ́n sọ fún mi pé oṣooṣù o ní kí n máa mú nǹkan oṣù ẹ̀ wá Oh. Okay, kí ló fẹ́ rí because oh insist pé kí n máa tẹ̀lé ẹbọ lé sọ mi kò sí ọkàn kò sí nǹkan but mo sọ fún ẹ pé mo wà á ọ̀nà I told you. Ah, me, kó hàn fún ara ẹ kò yẹ ẹ sìn mo wà hàn mo wà hàn nìyẹn ò ní kí n má rí bíbí mi náà uh, ìyẹn mo fẹ́ kó fi mọ̀ pé kì í ṣe ìgbà tó bá wà hàn nìkan òun la lè jọ wà pọ̀ ó wà hàn kò sí hàn náà tá a bá má rí nǹkan ṣé wàá sá mi ni tó bá wà hàn. Bọ̀dé. Hi <laughs> baby. okay o. Ah. Ọ̀rọ̀ ayé ò tó mọ́. Ọ̀rọ̀ Ọ̀rọ̀ ayé yóò tó pọ́n. Ọ̀rọ̀. fẹ́ lọ dispose kí ni wọ́n mi síta ni. ọ oh, kí ni period yà bí. òun náà ni mo ṣe change ìsinmi. wà á lọ síta ní ìdá àwọn guys máa kú gbogbo támẹ̀ mm-hmm. rẹpẹtẹ tó wà támẹ̀ ẹ̀ ń sìn ló wà máa lọ lọ kíìpẹ̀ síbi kan àbí kí n tiẹ̀ lọ fẹ́ sọ́nù. ah no no baby kí ló dàrú kí n máa ń rí ẹ báyìí náà. ara rí mi níyàwó tí mo fẹ́ fẹ́. ṣé n kò kí n retate ẹ ni. mo kí ni wájà rí mo kí ni wájà rí. Ah, wọ́n mú mi máa wọlé máa wọlé máa wọlé. Ṣọlá wà Ẹ máa ní Ṣọlá. Bá mi kí wọ́n fi. Bẹ́ẹ̀ ló kọ̀ nǹkan oṣù ẹ tí n bá mú lóṣooṣù èyí tí n bá fi sínú gbá èyí tí mo fẹ́ mú lóṣù kejì kò gbọ́dọ̀ bá ń bẹ̀ gbogbo àwọn nǹkan yìí ni mò ń lò láti fi jẹ́ kówó yẹn máa wà mo dẹ̀ ti rí pé o ti ń tojú bọlé káàkiri o ti ń sáré káàkiri o ti ń fẹ́ mọ ìdí o ti ń fẹ́ mọ ìdí ọ̀nà gbogbo ọ̀nà tó o fi rọ́mọ bí nǹkan oṣù ẹ tí mò ń mú òun ni o dẹ̀ fi jẹ́ kó lóyún torí tó bá lóyún gbogbo nǹkan yẹn máa bàjẹ́ dépò kó bímọ. <laughs> máa wo pé mi ò fẹ́ dẹdun arin ilẹ̀ mi ò mọ̀nà tí mo lè gbà torí o ti ń tojú káàkiri ọ̀dọ̀ ìyá òòṣà tó ń sọ pé wọ́n wà nínú àwọn mọ̀lẹ́bí yín tó ń sọ pé kó wá kó wá mo mọ̀ mọ̀ má jẹ́ kó lọ síbẹ̀ ni torí tó bá lọ síbẹ̀ ó ṣeé ṣe kó o débẹ̀ tán kọ́ jẹ́ kó o mọ̀ pé mi ni mò ń ṣe é àti pásítọ̀ àti àáfà àti dókítọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo àrèǹjì wọn ni. má jẹ́ kán tán ẹ́ o má jẹ́ kán tán ẹ́ jẹ́ kán tàn ẹ́ o ò gbé nìyàn ọlọ́run ń bẹ lórí ilẹ̀ ayé má jẹ́ kán tàn ẹ́. ah mr bode ẹ káàárọ̀ mr bode ṣé kò sí ní òun ń jáde mo ṣẹ̀ṣẹ̀ gbà kọ́ọ̀kan pé kí n wá sí head office ṣé nǹkan tá a lè sọ ni ẹ calm down kí ló dé tó yẹn bọ̀ mi ò lè wá nísìnyí o it's gonna be very difficult because àwọn board ni mo lọ rí yeah uh-huh. Mr. Bode I can understand. But it is against my profession. Hmm? Okay, okay, okay, okay. All right, all right. I will see what I can do. Màá mọ nǹkan tí màá ṣe. Ẹ máa rí yín All right. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ni wọn ò wò sí kankan tó mọ̀ nǹkan kankan tó ń ṣe nínú gbogbo wọn mo mọ̀ mọ̀ sọ nǹkan tí wọ́n máa sọ fún wọn tó bá dọ́dọ̀ mi ni kò lè gba nǹkan tí wọ́n bá sọ jáde lẹ́nu. Ah! mo kú ọ ayé mi bàjẹ́ ah! mi ò rí gbá géèmì mọ́ kò dẹ̀ sí nǹkan tó fà á ju wípé jọ́ tí mo mọ tí mo wọlé lọ mo wá mi ò rí i. yé. ayé mi ti bàjẹ́ ayé mi ti bàjẹ́ irú ọtí olúkúlùkù wo ni mo wo yóò lọ ah! mi ò rí bẹ́ẹ̀ mọ́ mi ò rí bẹ́ẹ̀ mọ́ mi ò rí bẹ́ẹ̀ mọ́ mi ò rí bẹ́ẹ̀ mọ́ kí ni mo fẹ́ ṣe fún mi dà mo dẹ̀ wá sọ fún bàbá bàbá jẹ́ kí n mọ̀ wípé kò sí kankan méjì tí mo lè ṣe tí mi ò bá fẹ́ kú tí mi ò dẹ̀ fẹ́ ya wèrè ẹni tí mo mú nǹkan oṣù ẹ̀ o ní kí n lọ mú wá pé tí mi ò bá mú ẹ débí kí irú nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ yìí kó ṣẹlẹ̀ máa kú àbí kí n ya wèrè ṣó fẹ́ kí n ya wèrè ni àbó fẹ́ kí n kú. Ah! bọ́dé bọ́dé bọ́dé ah, ah, bọ́dé sọ fún mi o. ẹ ẹ mo ń gbọ́ mo ń gbọ́ gist ọ̀rẹ́ mi ó ń dùn mọ́ mi ní. <laughs> ṣé o ní lànà eh. bọ́dé gbé mi jáde hmm. tó bá rí àdúrà owó tó mọ́ fún mi eh? ó náwó fún mi débi wípé ṣé orí mi mi ìgbà yìí pé yéé ṣé mi wo ni gbogbo ilé ṣé nígbà tó tún wá di alẹ́ ó ń ṣe ní pé kílọ̀bù yá nìyẹn ọ̀rẹ́ mi nígbà tó tún wá di kílọ̀bù àti kékeré lówó tó lọ́ lọ́sàn-án yẹn bọ́dé náwó ni ó náwó ni ah! ọlọ́mọ jẹ́ ká fọ́lẹ́ tí ò lówó lọ́wọ́ láyé wa. Mm, mm, mm, eh, wá ọ̀rẹ́ mi ó ṣẹyẹ o ah, kí lẹ̀ṣẹ̀ mi gan-an o wàá lè mú mi dání kí mi náà lọ́ọ́ kọ́wọ́ bí po kí mi náà lọ enjoy ara mi. yes na ọ̀rẹ́ lọ jà yìí ọ̀rẹ́ má bì í fort ni mm. ṣùgbọ́n but mo promise pé next time tó bá pè mí wàá eh. jẹ́ kó mọ̀ jẹ́ wọn lọ́ọ́ ni. <laughs> trust me na. <laughs> èmi ìjà ni mo ṣe mí. Ah, lọ́nà o. ṣé mo po òkèlè gbígbẹ pẹ̀lú ìtẹ̀lọ́rùn ó dàbí wúrà àti fàdákà ni mm. ìwọ ń fẹ́ yàwó bọ̀ inú ẹ̀ dẹ̀ ń dùn dúró ná tó bá mu déwájú àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ tó bá béèrè pé iṣẹ́ wo ló ń ṣe ṣé wàá lè la ẹnu ẹ sọ pé iṣẹ́ ìyàwó ló ń ṣe. ọ̀gbẹ́ni ó máa kó òde rẹ̀. tóyìnbó bá wa sanwó mọ́ a plus ẹ̀ àwa di ìyàwó plus àwa bẹ̀rẹ̀ sí ni máa wórí èèyàn kiri tó dẹ̀ jẹ́ pé orí tiẹ̀ gangan kò save. àná ń ṣe mí. bí mo please stop please please stop stop yẹ ọmọ kúyẹ ni mi láì sọ wọn máa sọ ẹ mọ kí ló mí iná jọ sọ fún mi iná ṣé ọ̀rọ̀ gidi ọjà ìlẹ mẹ́rin tẹpẹ ọ̀rọ̀ burúkú báyìí ló máa compose jáde ṣé o ṣe ní problem náà wọ́n bẹ́ẹ̀ fọ̀rọ̀ gbogbo báyìí ọkọ tèmi jẹ́ o ṣé o bá fẹ̀mí tó ń wò mo mí pé bọ̀dẹ̀ tó ń wò ní agbára ọlọ́run owó ò ní wọ́n lọ́wọ́ ẹ̀ owó ò ní wọ́n lọ́wọ́ ẹ̀ rárá ah! kí ló ṣe náà nǹkan tí ò yẹ jẹ́kijẹ́ kó yẹlé ni ṣé ìwọ ló pé yahoo ṣé pé kò ń ṣiṣẹ́ ni. my dear sister tó bá mọ̀ pé kò ń ṣe máa jẹ́ kó yẹlé ni pé iṣẹ́ gidi ló ń ṣe owó báyìí ló máa jókòó sí eh, sísítẹ̀mù wọ́n máa bó ìbò wọn sọ̀rọ̀ títí títí títí láti alẹ́ tí lè máa fi mọ́ ni wọn ní sùn wá sọ fún mi ṣé iṣẹ́ tí wọ́n gbọ́ olóòjọ́ tó ń ṣe lọ́fíìsì lọ àwọn tẹ́ pé àwọn ọ́fíìsì wọn máa wọṣẹ́ ní seven o'clock wọ́n á close ní two àwọn ìyàwó tẹ́ pé twenty four hours báyìí ló máa wà lórí system ṣòro bó easy ni gbàgbé iṣẹ́ gidi ni. ìdáná yàrá wa sọ̀rọ̀ máa máa wúlò máa wúlò máa sọ pé ìdúró ewu. ṣé òòrò rẹ kan ọ̀rẹ́ rárá ni ẹ wá ní gbogbo bíìfù náà. àtàyà ooo. tọrọ ẹ bá ṣoríire ìwọ náà ṣoríire náà. bíìfù ni bíìfù ni bíìtìlì ìkọ. bíìtì bo bíìtìlì ìkọ ṣórí dé síre. owó tèmi ní òun ni mò ń ya yín sórí ẹni tó fẹ́ yàwó bọ̀ ìkórọ́kọ́ fẹ́ ẹ̀ dé síre kúrọ́kọ́ fẹ́ àti pé ẹkún àwọn ọmọ yín lẹ́yìn ọ̀la ni ẹ̀sùn yẹn. please give me stop stop stop kí ló máa fọlọ́sí pálí kàní kó fẹ́ ni tó ọ̀gọ́ pé ìrọ̀mẹ́ta kì í tó ṣì í jọjọ má gbìyànjú wa o má gbìyànjú wa wo ọ̀rẹ́ mi ẹ̀yin bọ̀dé ni mo wà bí ké Yes, darling. when I start going on that trip, take me with you. Oh, take me. Hey, hey, ah! Mi ò gbà ní o. Mi ò gbà ní o. Mo dé. Wọ́n sọ fèmí náà. Mo gbọ́, mo gbà. Àmọ́ ìfẹ́ tí mo ní sí ẹ, ó borí gbogbo ẹ̀ mọ́lẹ̀. Désiré o nífẹ̀ẹ́ mi. Èmi ni mo fẹ́ yìí owó owó mi gbà tí mo ń ṣe ìyàwó olórí ló ṣe fẹ́ mi. wọ́n sọ fún mi wọ́n sọkàn mi lójú wọ́n sọ sí mi létí àmọ́ mi ò fẹ́ fi ẹ́ lẹ̀ nítorí ìfẹ́ yẹn ti rúgbò mí lójú ìgbà tí mo ń ṣe ìyàwó yìí náà mo kọ́lé fún ẹ tèmi ò bá nífẹ̀ẹ́ ṣé màá ṣe irú ẹ̀ fún ẹni ìgbà tó wó dé tán mo kọ́ fún bàbá ẹ̀ ìgbà tó wó dé tán mo ṣe fún màmá ẹ̀ ìgbà tí gbogbo ẹ̀ dé tán ó níye tí mo sẹ́ǹdì sákàǹtì dáadé ẹ̀ tó wà bẹ́ẹ̀ dọ̀la ṣé tí mi ò bá nífẹ̀ẹ́ màá máa ṣe gbogbo ẹ̀ wọ́n wọ́n wọ́n wọ́n àwa méjèèjì jọ sáré ni o ìwọ sáré kó lè dáa fún ẹ èmi náà sáré kí n lè ráyé gbé ẹni bá yára lògùn gbé èmi ni mo smart ju ẹ lọ ló ṣe wà ń bí yìí o wà ń bí kò sí kankan mi ò mọ bẹ́ẹ̀ ṣe o o máa kú o o máa kú o tó bá kú tán gbọ́ àwọn kan tó filẹ̀ tí bá lè tọ́jú bẹ́ẹ̀ máa tọ́jú ẹ o. ẹni bá yára lògùn gbé. ìgbà wo láyé ló fẹ́ ìgbà wo láyé yìí tó fẹ́ dára bàbá ó fọmọ ṣẹ́ṣọ́ àyà ń fọkọ rúbọ ìbọn fa dájọ́ nínú ẹ. broda mi broda mi jọ jẹ́ kí n rí ẹ hello mo ti ń bọ̀ máa bá yín bẹ́ẹ̀ ń sìn sà ah, serious mo ti fẹ́ wà lọ́nà báyìí sà mi ò tí kúrò bọ̀ máa kúrò sísìn máa bá yín bẹ́ẹ̀. ok sà yes sà jọ̀wọ́ má bínú ọ̀rẹ́ mi ṣé o lọ bí kankan. Ah, n kò jẹ jáde bí ibà mi kò ti sin lẹ́yìn àfi kí n dòpò lẹ́mú n kò lọ bí kankan. ok o ṣe mo fẹ́ sáré débi kan sìn so má lọ sẹ́niwẹ̀ lédi tó wà nínú ilé yẹn kò gbọ́dọ̀ kúrò ń bẹ́ẹ̀ o má jẹ́ kó jáde lọ́bì kankan jọ torí ọlọ́run má jẹ́ kẹ́nikẹ́ni dí ọ̀dọ̀ ẹ̀ rárá rárá. n jẹ́ kó lọ́bì kankan. o ti bàbá sọ nìyẹn o àmọ́ ibi tí mò ń lọ ìwà very very important jọ torí ọlọ́run ok. n kò lọ́bì kan kódà n bá ti ṣe ní ìtàn máa sè é ìkànnà yẹn wa wọ́n máa fi wẹ̀ n kò lọ́bì kankan. máa ṣe é dáadáa máa ṣe é dáadáa wàá gbádùn ẹ̀yin náà máa pẹ́ o. n sì ní kàyéfì kan jáde náà bá ní gbọ́n bẹ́ẹ̀ ìbájẹ́ pàtàkì. Bye. Agbata ìgbìyànjú, aṣáko ìgbìyànjú nínú Psalm 90 ó ní ẹni tó jókòó ní ibi ìkọ̀kọ̀ gbòǹgbò òun yóò máa gbé abẹ́ òjìji olódùmarè ó ní èmi yóò fọ ọlọ́run pé ìwọ ni àbọ̀ àti odi mi ọlọ́run yẹn ni tí èmi gbẹ́kẹ̀lé àríyànjú alágbàwí ẹ̀dá mo wá fi dé síre lé ọlọ́wọ́ níbikíbi tó wà gbòǹgbò ìdílé jésì ó yá ẹ̀ lọ́ bá mi pa á mọ́ ọlọ́run àbúlọ́ bá mi ṣàlàyé àbúrò mi òun olórí tó tó wà lábẹ́ àgbẹ̀lú fún wa sí ìmọ̀kímọ̀ kò má gbọ́ jọjọ lé wa lórí ètekéte kò lè dúró o kò lè dúró rárá ẹnikẹ́ni tó bá gbèrò ìwọ̀n ni ó forí ara rẹ̀ gbé jà torí olúwa làwa bá dúró ayẹlẹyẹ ọlọ́run wá jẹ́ mi orí náà bá wọ́n bá ìwọ ní gbẹ̀gẹ̀ lábọ̀ alágbẹ̀lọ́ fún ọlọ́run wá jẹ́ wọn ìwọ náà tó tẹ̀lé sí orí òkè yìí torí àpò wọ́n nínú ìwé mímọ́ wípé ọmọ aláṣẹ ni èmi ṣe ìwé mímọ́ sọ fún mi ó ní pàṣẹ fún mi ní ti iṣẹ́ ọwọ́ mi ọlọ́run má jẹ̀mú ó sọ ó ní o gbé ọ̀rọ̀ rẹ ga ju orúkọ rẹ lọ ó ní bí ohun gbogbo bá lọ ó ní kíkí nínú ọ̀rọ̀ rẹ ní kò ní lọ láláìṣẹ ní orúkọ jésù ọlọ́run ìtẹ̀dórí òkè yìí ọlọ́run bàbá mi Gabriel Ṣóyún yé àtúpọ̀ ó yá mo pè sọ̀kalẹ̀ ibikíbi tí Désiré bá wà ẹ̀mí àwọn wòlíì tòótọ́ ó yá inú ìdèkìdè tó bá wà ẹ̀mọ́ mo rọ ọ níṣẹ́ ó yá mo rọ ọ níṣẹ́ mo ní mo rọ ọ níṣẹ́ ó yá lórúkọ Jésù ó yá kó máa já mo pa á ní àṣẹ inú ìdèkìdè tí ọmọ mi bá wà inú ìdèkìdè tí Désiré bá wà ní orúkọ Jésù sì ó yá ìdè náà kó máa já ó yá ìdè náà kó máa já Holy Michael Holy Michael only Michael olórúkọ ní gborúkọ rẹ̀ kó má jẹ́ ó yá mo rán níṣẹ́ ní wákàtí ọ̀wọ̀ yìí ó yá sọ̀kalẹ̀ tiwọ́ ti da iná rẹ̀ ó yá mo níbikíbi tí ó bá wà níbikíbi tí Désiré bá wà ó yá only Michael ó yá lọ bá mi gbé e níjà ẹ mọ́ lọ bá mi gbé e níjà ẹ mọ́ yá lọ bá mi gbé e níjà ó yá lọ máa bá mi gbé e níjà ó yá máa bá mi gbé e níjà ẹ̀yin okòrun tẹ̀ pọ̀ nígbà tẹ́gbà. mo ṣẹ́ bọ́ mo rèrè ẹbọ o àwa wà mo ṣẹbọ mo rèrè ẹbọ. la que o...